From Katsina. From Katsina State. Yes. And you are a pure water seller. Yes, as you can see. So why are you selling pure water? Are you not going to school? This time you supposed to go to school. I don't know why you are here selling okay, pure water. you are talking about school. I graduated now. You mean you are a graduate? I'm graduate. And you are selling class. First, I don't understand. I'm graduate with first class. A graduate with first class. Yes. I don't understand. You mean you are a graduate? I'm a graduate from Umaru Musa Yar'Adua University. From Umaru Musa Yar'Adua University. University. Oh my yes. God. Castina. Yes. Okay, you mean you are from Katsina State? I'm from I'm from Katsina. And since you graduated, you have not been doing anything. I'm not doing. Ah, what can I do, sir? I graduated, no job, no way to in my state, no way to even do anything that that will help my life now. So since you graduated from uh, Umaru Yaradua uh, University, you are just a pure water seller. Uh, I since when I come to this city, I'm a pure water seller So that is how you have been surviving. Um, it's not even enough now. Sometimes the only thing that I can do is chop food with the money. I'm not even saving anything. Oh my God! So like, uh, do you know your governor's name? I know his name. What is his name, please? His name is Dr. Dukwa Umar Rata. Okay, what message do you have for your governor, please? Because so, the way you are selling pure water as a graduate, as a first class graduate, you don't even, uh, you don't need to be selling pure water. You have to. Sẹ́yìn náà ti rí ìròyìn yìí, ó dá ẹ káàbọ̀ sínú ìròyìn ti àṣálẹ́ ìpàdé ọlọ́mọ ìlú. Èmi àtàyà àtẹ̀yìn olólùfẹ́ wa lórí abala ti lérèfé. Arákùnrin tẹ̀ first class ló ní jáde bó ti ẹ̀ jẹ́ pé ará ọmọ kan tó ń sọ̀rọ̀ sí pé ah, bó lo ṣe máa ní first class kíláàsì tó lè sòyìnbó dáadáa èdè ṣe wá jàǹtàrí yín báyìí ṣe wá sọ èdè di ọgbọ́n orí ṣé bẹ́ẹ̀ ò bá gbọ́ English ó túmọ̀ pé kò lè kàwé kò mọ̀gbọ́n orí àìmọye àwọn tó jẹ́ pé ọpọlọ wọn ó ṣáàpù ju tẹlòmíì lọ ṣùgbọ́n wọ́n gbé èbó dáadáa ó lóun ní first class ó tún fi certificate ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́gbọ́n àwọn olóye àwọn tí ọlọ́run fún ní ìmọ̀ àwọn tó jẹ́ pé wọ́n rí wọ́n ní ògo tàbí ògo mọ́ táwọn náà develop ẹ̀ ṣùgbọ́n tí nàìjíríà tó ń fi wọ́n rárẹ̀ rèé o ṣùgbọ́n kúlẹ̀kúlẹ̀ rẹ̀ sì ń bọ̀ nú àkójọpọ̀ ròyìn lónìí a gbọ́ wípé gómìnà wọn ó ti gbọ́ nísàn kan náà ó ti ránṣẹ́ sí i á wà á mọ̀ wo àbájáde ìwádìí wọn torí wọn á wò bẹ́ bóyá lóòótọ́ ló gba sàbùkẹ́ ìjáde lóòótọ́ wọn máa mọ̀ ń gbọ́n mọ̀ pé lè dọ́dọ̀ gómìnà áàmù kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wà fún yín náà àkójọpọ̀ ròyìn lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní sàbùkẹ́ nù ilé ẹ̀yin náà ẹ gbé pure water lọ́la ẹ gbé gbá pure water kẹ́ ẹ mú sàbùkẹ́ tì yín dání kẹ́ ẹ fi hàn aráyé kan bá yín gbé sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ a bá sì rí inú wa láwọn rẹ̀ ṣe déédéé tó ṣe dáadáa a rí bàbá kan gbà kan bàtà wà lórí Facebook wọ́n ní fifteen years rè tọ́mọ àwọn ti graduate náà sì ń fún lóúnjẹ mo ní a fifteen years lẹ́yìn fifteen years ẹ̀yin náà lẹ́tún fún lówó oúnjẹ bẹ́ẹ̀ bá ní sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ tó ṣe dáadáa ẹ fi ránṣẹ́ sí akagbesáyé bá a sì mọ̀ ràn ra wa lọ́wọ́ nù. No ó dá wàá mú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wá fún yín bẹ́ẹ̀ náà ni nínú eléyìí wọ́n ní básìkò ẹ̀dá ìbá kò bá tí ì tó wọ́n ní kò sẹ́ni tó lè pa kò sírú kú yẹn òun ló dífá fún ẹsẹ̀ helicopter ní ká pelé àbí aeroplane kìí ti ẹsẹ̀ helicopter àwọn jẹ́ẹ̀tì kéékèèké nì ó fẹ́ jọta ayé àtijọ́ tán máa fi cruise káàkiri ńgbà náà ó ń lámọ̀ rí náà láfi fọ́nrán ẹ̀hàn yìí yìí o tó sáà déédéé rèé kọlù nǹkan ó mọ̀ jábọ́ ni o látọjú òfurufú a sì dúpẹ́ pé kò gbà náà o. nàìjíríà kọ́ ló ti ṣẹlẹ̀ o nǹkan kàyéfì náà ní áfíríkà náà láti mọ rí báà náà ṣe rí rèé tá a rí fọ́nrán ẹ̀ lánìí à ẹ̀yin èèyàn mi ẹ mú wá fún yín o èmi ò mọ̀lú tó ti ṣẹlẹ̀ n ò sì mọ orílẹ̀-èdè gangan ní pàtó ṣùgbọ́n mo sá mọ̀ pé ilé aláwọ̀ dúdú ni bẹ́ẹ̀ náà ni àwọn páílọ̀tì ẹ̀ àti èèyàn kan tó wọṣọ ológun náà lẹ̀ ń wò wọn o bóyá àwọn tó sì fẹ́ rí i bá wa wo àwọn tí ń náwó lánàá nù gbó bóyá ni àmọ́ ṣùgbọ́n adúpẹ́ torí kó wọn yọ o nǹkan kan ò ṣe ọkọ̀ bàálù yìí o kankan ò ṣe o wọ́n ń gbìyànjú láti gbé kúò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn míì láti gbọ́ o tán sọ wípé orílẹ̀-èdè Niger wọ́n lé àwọn ọmọ Nàìjíríà tó tó one hundred and forty eight wọ́n lé wọn padà sí orílẹ̀-èdè wọn <laughs> bàálù náà tiẹ̀ fi gbé wọn wá mo ní a ah, Niger ń bẹ̀rùn tó yẹ pé wọ́n rìn sọdá wọnú Sókótó ni ah, wọ́n ní ah, wọ́n ní káwọn treat wọn dáadáa wọ́n ẹ eh, wọ́n deport wọn ní jẹ́ bẹ́ẹ̀ pé ẹ kú òlu wa Niger ń bẹ̀rùn <laughs> abẹ́ẹ̀rí nǹkan nígbà tí níjẹ́ sì ti kúrò nínú ECOWAS kí là ní rí Russia ló ń sata alátìlẹyìn wọn ní ìsìn àbí ẹ ṣàṣẹ kí wọn dáadáa sọmọ Nàìjíríà gangan ni wọn kó wọn jẹ́ wípé wọ́n fẹ́ fọgbọ́n ti àwọn agbésùmọ̀mí míì wọ inú Nàìjíríà o ó dá o ìròyìn táwọn fi káde gbogbo abala lérèfé ńlẹ̀ lélẹ́yìí o oúnjẹ ọbẹ̀ nípa àwọn mùsùlùmí kan náà ti bínú tán báyìí o àwọn náà ti ṣe bí kìrìsìtẹ́nì pé ẹnìkan kọ́ lẹ́mọ̀ lo private jet ẹnìkan kọ́ lẹ́mọ̀ kọ́lé ńlá àwa náà fẹ́ ṣe bí tiyín mo ti ẹ̀gbọ́n tá a fà kan sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ètò ni sàn kìrìsìtẹ́nì kan náà dáyé kan sàn kìrìsìtẹ́nì nìkan náà dáyé fún ni pé mùsùlùmí mélòó àáfà mélòó ìmáàmù mélòó ní lo private jet ẹ̀rí deliverance làwọn náà ń ṣe yìí o. Hmm.

all these pastors will just do the same thing. They'll just do RNG. You don't understand. After they do RNG miracle, people fill their church. Offering, enter. Donation, enter. Papa, thank you, enter. You understand? First fruit, some people won't know Papa directly. Before you know it, Papa don't gather money, don't buy private jets. Then man, they don't join the package. Because there's no way you tell me that this is true. You understand? And this is what African religion have turned to. Everybody are now looking for a way to take advantage of it and make money. Believe you me, I keep saying all these things, right? It is high time. And I'll say it 100%. If you give me power today, religion in Africa will be minimized. Yes, so it will be controlled. You see the way they do for uh, Rwanda now. If you go to Rwanda now, if you count the churches, the guy locked down over how many hundred of churches and even mosques. Religion is the one thing that they've used to blind a lot of people. Like if you go to the north today, they've used religion to blind those ones. ó ṣeun ṣeun jàre verydarkman wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi wọ́n ti fi ìbòjú wọ́n ti fi bò wọ́n lójú ìdí nìyí tá a fi ṣe atótónu tó pọ̀ lórí ìròyìn tòní agbé arákùnrin kan wá láti orí láti apá nọ́ọ̀tì lọ́hùn-ún ó sọ̀rọ̀ tó pọ̀ ó tẹnu àbùkù bá ṣàríà ó tẹnu àbùkù bá ìjọba ó ní wọ́n ti da politics mọ́ ẹ̀sìn ní ilẹ̀ haúsá ó ní sagidi ni wọ́n sì fẹ́ fi ọ̀pá sàríà wọ́n fẹ́ ti bọ gbogbo ọmọ nàìjíríà lẹ́nu òní secular country ní nàìjíríà oríṣiríṣi wọ́n kàn ń yọwọ́ bó ṣe wù wọ́n àyè gbà wọ́n jù. ẹ wo ẹ ríran wo nínú ìròyìn tàṣálẹ̀ yìí ọ̀gbẹ́ni yẹn sọ̀rọ̀ haúsá ni o kì í ṣe yorùbá kì í ṣe ibo haúsá ni mùsùlùmí sì ni ṣùgbọ́n sọ ilé tó jẹ́ òdodo ọ̀rọ̀ kí ló dé gan-an ó dáa ní rí jù báyìí lọ́nu abala lérèfé ẹjẹ́ abọ́dì sọ̀rọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni bọ́bí kan gbọ́ adébẹ̀ ní tààràtààrà nú ìròyìn tàṣálẹ̀ ìbáyẹ̀ bá yẹ bá pín kọ́kálé kókákó ẹ̀ mọ́ bá kọ ìmọ̀ràn yín sábẹ́ comment section èmi ti yín tòótọ́ àyá I see you tomorrow. mo wà tó kí káàbọ̀ sínú ìròyìn ọlọ́mọlé ìpàdé ọlọ́mọlé tí ò ní o lónìí ọjọ́ karùndínlógún nínú oṣù kọkànlá ọdún 2024 twenty náà ni o kẹrẹkẹrẹ ọdún ìtún lọ ní o ọjọ́ rebe àná oòrùn rebe àti wọ̀ ṣùgbọ́n wọ́n ní oòrùn tó wà lókè yìí ó tó àsọ gbẹ ó jẹ́ tún èrò inú pa àmọ̀ tó tó ṣe resolution mi ẹ̀rántí new year resolution tá a mọ̀ ṣe <laughs> nígbà tá Nàìjíríà nàìjíríà mo ti mọ̀tàn mọ́ ṣe new year resolution apá ìtì ẹ̀rántí new year resolution kankan bí nàìjíríà náà ti mọ́ ṣe new year resolution èyí tó ṣe last year so rẹ́pọ̀dù ẹ̀ lẹ̀ so ń fọkàn sí i ọdún yìí ló tún ti lọ yìí o ó ti lọ mẹ́lòmíì lọ́wọ́ àsìkò àsìkò gan-an ni kádàrá èèyàn rọ̀ mọ́ àsìkò gan-an ni value èèyàn láyé ó dá o kó má dàbí ẹni pé bóyá mo fi ojú líle wọlé àbí mo kàn já wọlé láì kanlẹ̀kùn ẹ̀jẹ̀ nǹkan kanlẹ̀kùn kí n kí ẹ̀yin tèmi o orin ni wọ́n wà máa fi wọlé ó kàn wá sí mi lọ́kàn ni mo sì rántí pé bàbá wa Ebenezer Obey náà wọ́n kọ́ ń bẹ̀ orin wa bọ́ sí mi lẹ́nu pé oníkálukú jẹ́ jẹ́ ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́ oníkálukú jẹ́jẹ́ àgùntàn àgùntàn àgùntàn ṣùgbọ́n olúró ń bí jẹ́jẹ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ apọ́n bí epo olúró ń bí o jẹun jẹun ìrókò jẹun jẹun. bàbá òbí wa ní alájálá ní ọmọ ọlọ́lá alájálá mi ọmọ alájá sàdé orin kọ́ làwọn akọ ṣùgbọ́n orin yẹn nítumọ̀ bó ti jẹ́ pé folk song ni tá a mọ́ kọ́ńgbà tá a wà ń kékeré ṣùgbọ́n ó nítumọ̀ o ìtumọ̀ ẹ̀ náà ni pé n tó bá lè dà lára ó ní kó o promise gbogbo ẹ̀yin olóṣèlú nàìjíríà orin ìwà fún yín o kò sẹ́jẹ̀ tẹ́ ẹ̀ ní lè kò sẹ́jẹ̀ tẹ́ ẹ̀ ní jẹ́ tó bá ti di pé ẹ̀ ń wá nǹkan lọ́wọ́ àwọn ọmọ onílùú ẹ mọ̀ jẹ́jẹ́ lè ẹ ṣe tọ̀hún ẹ ṣe tibí ẹ ṣe gbá ẹ ṣàwọ̀ ẹ ṣe kòkò bàbá sars ṣùgbọ́n ìrọ́ ló gbogbo ayé ń jẹ́jẹ́ nǹkan lè ṣe tó o bá lè ṣe ni kò jẹ́jẹ́ ìwọ tó o bá ti ń jẹ́jẹ́ jura rẹ lọ torí pẹ́nu rẹ dùn kó mọ́ lọ di ọ̀rọ̀ olúróńbí mọ́ ọ o tó lọ jẹ́jẹ́ ọmọ rẹ̀ nígbà tí ọ̀rọ̀ jẹ́pítà náà nu bíbélì dé ọmọ rẹ̀ ó jẹ́jẹ́ kó tó lógun pé tó ń bá wíni ogun nǹkan tó bá kọ́kọ́ wá pàdé òun lòun ó fi rúbọ sọlọ́run ọmọ rẹ̀ ló kọ́kọ́ wá pàdé rẹ̀ ọmọ rẹ̀ obìnrin wọn lòun náà ló sì fi rúbọ bá a ṣe gbọ́ rọra mọ́ jẹ́jẹ́ ìwọ tó tiẹ̀ mọ́ jẹ́jẹ́ fóbìnrin wọ́n bá ti ń dùn mọ́ báyìí tí wọ́n ti ń tí wọ́n ti ń rẹ tó bo gbogbo rẹ̀ lọ́mọ dàálẹ̀ ara rẹ ó sì báyìí ó dìwú ó dìgbà <laughs> ẹ̀rín rẹ̀ ń pa mí ó dá o epo ní káfíyàn wọlé lóní fẹ́ẹ́rẹ́fẹ́ mo ti kànlẹ̀kùn báyìí ó yẹ sílẹ̀kùn ẹ̀jẹ̀ ń wọlé àwa wọlé síbi ayọ̀ ayọ̀ ìkóríta ayọ̀ là á wọlé sí o torí ọlọ́run wà lẹ́yìn wa bí ké èmi tí náà ni o èmi náà ni ibà ròyìn ọ̀gbẹ́ni Bobby ìbá létéńté ìbá gbé wọn débẹ̀ ìbá gbáǹkọ gbì ìbá pàrònú rẹ̀ èmi náà ni ìbá kọ̀ǹfàmù ẹ̀kọ́ tó sẹ́ǹdí ẹ̀ ìbá rìn gínigíní ìbá tíkúmi ẹ̀ ti kú yù rìn gínigíní tíkúmi ẹ̀ ti kú yù rìn gínigíní mo tún ti kó ìròyìn dé lónìí tá àyápọ́dà alẹ́ lórí tábìlì mi tá a fi mọ́ rinra wa ń gànìgànì tá a mọ́ rinra wa ń gínigíní ẹ̀ èmi náà ni ìbá kéde ìròyìn fún gbogbo Yorùbá nation káfàtà mo tún ti dé kólókó mọ́rọ̀kọ ẹjẹ́ gbọ̀nà oko lọ ká ẹ lè rí nǹkan jẹ kólódò mọ́rọ̀dò ìgbòlò kílódé tó ní rodò nígbà tó ìsọ̀lẹ̀ ó rodò ó pẹja ó ṣe gbogbo ohun tí wọ́n bá ń ṣe lódò ẹ̀fọ́ náà lè rí nǹkan mú yangàn kàn rọra wá earpiece ṣètí àwọn òdìstọ́ọ̀bù rẹ bẹ́ẹ̀ ni wọ́n ní ìrànṣẹ́ kan ò dí ìrànṣẹ́ kan lọ́wọ́ bí wọn náà bá wà níbi iṣẹ́ rẹ̀ sáwà ní òfìṣẹ́ rẹ̀ lẹ̀ torí pé o fẹ́ wá gbọ́ ìròyìn tí wàá ń bí ni ìwọ náà mọ fetí kan ìwọ náà mọ fọkàn ṣiṣẹ́ kó o mọ fetí gbọ́ ìròyìn kájọ mọ gbéra wa débẹ̀ ó dá àwọn ẹgbẹ́ wọn mọ tọ́tọ́ rí yín nkankan èjèèjì ilẹ̀kùn àbáwọlé tá a mọ́ gbà wọlé ẹ ti gbọ́ ìròyìn lérèfé báyìí ẹ bá yọ ẹ mọ́ bá pín kókálíkó kákó ẹ àkọ́kọ́ nu àwọn àkórí ìròyìn tí mo fi gbé yín débẹ̀ lónìí. ó náà ní ti ọ̀rọ̀ ààrẹ Tinubu ibẹ̀ lákọ̀ọ́kọ́ lọ níbi tá a ti gbọ́ wípé wọ́n ní wọ́n ti propose bọ́jẹ́ẹ̀tì fún twenty twenty fáìfù táwọn ó fi ṣe ètò òṣùná fún ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà nínú Nàìjíríà ní òtórí bọ́jẹ́ẹ̀tì táwọn diaspora ń lò ó yàtọ̀ sí ti nàìjíríà àwọn òsì lórí bọ́jẹ́ẹ̀tì yín. bọ́jẹ́ẹ̀tì ọdún tó kọjá ṣùgbọ́n tọdún yìí ó fò fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó gbọ́mọ pọ̀n kì í sọmọ kan ló sì gbé pọ̀n méjì ni ọmọ méjì ló gbé pọ̀n tẹ́ ẹ bá ń gbọ́ dọ́bù <laughs> two raise to power wọ́n ní wọ́n wá fi twenty trillion kún ó tiẹ̀ ti bẹ́ẹ̀ wọ twenty one trillion gan wọ́n ní wọ́n wá fi twenty trillion kún ààrẹ Tinubu wọ́n wá gbé bọ́jẹ́ẹ̀tì forty seven point nine trillion láwọn èèyàn wá ní lábúrú bẹ́ẹ̀ ṣe yá owó tó ní twenty twenty four ẹ̀ ní revenue kílẹ̀ nítẹ̀ fi ń pawó wọlé ẹ̀ ní rìfàìnẹ́rì gbogbo rìfàìnẹ́rì tàn náwó sí twenty twenty four gbogbo gbèsè tó bá bọ́jẹ́ẹ̀tì twenty twenty four lọ torí twenty twenty four ti kásẹ̀ ńlẹ̀ báyìí ṣùgbọ́n gbogbo bọ́jẹ̀tì twenty twenty four àìmọye gbèsè àìmọye owó tán ṣe kúmọkùmọ ẹ wá dúró owó tán kó fún rìfàìnẹ́rì fún NNPC kan fi ṣe rìfàìnẹ́rì mẹ́rẹ̀ẹ̀rin láti inú bọ́jẹ̀tì náà ti yọ ó bá lọ. wọ́n ní ẹ̀sìn ìyàwó ẹtúnjẹ gbèsè sọ́mọ́ ọmọ nàìjíríà èló ni wọ́n ń pín lánàá six hundred and twelve thousand naira lèèyàn kọ̀ọ̀kan náà pín sórí ọmọ nàìjíríà kọ̀ọ̀kan náà lẹ́ẹ̀jẹ̀ gbèsè gbèsè tíjọba yìí jẹ́ sí yín lọ́rùn nígbà tí ẹ bá ń jẹ gbèsè tó tó yìí lórí ọmọ nàìjíríà kọ̀ọ̀kan lórí twenty seven trillion naira láti fún ètò òṣùná nígbà tẹ wá yín òkè ní ìsìn kí lẹ ní tó fẹ́ mówó wá fún yín ṣé revenue yín ti increase ni só ti kún sọ́ọ́sọ́ sí ni só ti pọ̀ sí ni àbẹ́ẹ̀tù yáwó páàdì ẹ̀ ní bẹ́ẹ̀ náà ni forty seven point nine ló bá dé látọ̀dọ̀ fẹ́ẹ̀kì àjọ ààrẹ Tinubu executive àtàwọn gómìnà àtàwọn mínísítà wọ́n ti jọ fẹnu kò sí wọ́n wá fẹ́ transcoa dọ́kúmẹ́ǹtì yẹn sọ́dọ̀ ọlẹ́gbìmọ̀ asòfin kan yẹ̀wò ẹ̀ sì mọ̀ pé ọ̀rọ̀ pádìn náà kì í yé jẹyọ ní gbogbo àgbà bá ti ń sọ̀rọ̀ ní ti bọ́jẹ́tì. àwọn àwò bóyá fìnnìtírì sẹ́nitọ́ fìnnìtírì àbí fìnnìtì <laughs> àti sẹ́yẹ́tọ̀ ndúmẹ̀ tí wọ́n pariwo tí wọ́n tú àṣírí wọn lè gbìmọ̀ asòfin àwò bóyá wọ́n tún tú àṣírí wọn torí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ Rufai ní àrá iṣẹ́ ó ti ń sọ wípé eléyìí tó kúrò lọ́dọ̀ ààrẹ la sì gbọ́ ìfígọ̀ tó kúrò lọ́dọ̀ ààrẹ ni pé yóò bá rí dé ọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àná ó pa adìẹ o wọ́n lé èèyàn kan lára wọn lánàá ó ah, oh, mo sì ti ń gbé yín wọlé lọ ẹ̀sìn jámítàn mọ̀kẹ́ já lè kanná pé ọ̀wẹ́rì bọ́bí inú àkórí ìròyìn la wa twenty seven trillion ó fò fẹ́rẹ̀gẹ̀dẹ̀ eléyìí kọjá fífò ó kọjá fífò ó pòórá <laughs> àjà ló gbé eléyìí wọ́n bá ní àjà gbé nǹkan àjà ló gbé eléyìí àjà abidjan <laughs> abidjan wàrà bí ẹkùn ń ló gbé fígọ̀ yìí ó sì fò lọ forty forty nine a lè pé forty eight forty seven point nine kí n yàtọ̀ ó ti di forty eight approximately táwọn oní mathematics tó bá bá wa dá sí àwọn oníṣirò forty eight trillion nù agbẹ̀yìn lébẹ̀ owó kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wo tó ṣokùnfà tí ìjọba ààrẹ Tinubu náà ní in three years time ọdún mẹ́ta sí ìsìn wọ́n ní exchange rate yóò di seven hundred naira wọ́n ní ẹ̀mọ́dà gbogbo àwọn tí ń sọ pé yóò di two thousand per dollar wọ́n ní ẹ̀mọ́dà lóhùn wọ́n ní àwọn làwọn ń ṣèjọba wọ́n ní ìṣòro lókà ló ń kojú Nàìjíríà wọ́n sì wá àwọn wo ojútùú lókà sí i agbẹ̀yìndẹ́bẹ̀ tààtàrà nú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà nínú àkórí ròyìn míì láti gbọ́ o tí àwọn tó mọ oyún ìgbìn nínú kara wọn àwọn ọ̀mọ̀ràn tó mọ oyún ìgbìn nínú kara wọn àwọn alẹ́nu lọ́rọ̀ lẹ̀ haúsá wọ́n ti jáde síta wọ́n ní ìṣòro terrorism tí ń dojúkọlẹ̀ haúsá àwọn olúkarawa àbí lákàrúwá ló ń pè wọ́n gbogbo orúkọ tó wù kàn mọ́ jẹ́ wọ́n lára wọn náà fọwọ́ ara wọn ṣera wọn o wọ́n ní ilẹ̀ haúsá wọ́n láwọn mùsùlùmí ilẹ̀ haúsá àwọn náà fààyè gba òṣèlú tán sì kó bára wọn wọ́n láwọn náà fààyè ẹ̀ lẹ̀ wọ́n ní ẹ̀sìn islam ló fààyè gba boko haram nílẹ̀ haúsá haúsá ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o wọ́n ní ẹ̀sìn islam radical jihadism gbogbo ẹ̀ wọ́n ní òun ló ń bu manure ó ń bu fertilizer sí ilẹ̀ haúsá tó fi yẹ kó ráàyè ní àwọn mùdùmùdù kan tí àwọn koríko boko haram àwọn terrorist tí wọ́n wá ń gbin koríko wọn sí tó fi ń ráàyè wù èmi náà wá rántí ikú tó pa Deborah lọ́jọ́ sí wọ́n fi ẹ̀sìn pa Deborah nílẹ̀ haúsá ẹ̀jẹ̀ Deborah wọ́n ta sílẹ̀ ṣé ká ní ọlọ́run ní gbẹ̀san lára wọn àwọn náà wá ń jáde báyìí tán sọ wípé radicalism ẹ̀sìn Islam wọ́n lòun ló ṣokùnfà terrorism wọ́n lòun lòun attract wọn bí ìgbà téèyàn bá bu ṣúgà lẹ́tàbóyin tí yóò bá ní síkítí lè ra ń bo ṣúgà wọ́n ní n tó ṣàkàwé ṣúgà abẹ gangan ní ẹ̀sìn Islam tó fààyè gba radicalism nílẹ̀ haúsá àmùfọ́nrán wọn wá fún yín wọ́n sọ̀rọ̀ tó pọ̀ inú mi sídùn pé ẹnu haúsá lélẹ́yìí ti ń jáde wọ́n lẹ́yìn lẹ fi ẹ̀sìn lẹ fi báyé jẹ́ agbèrè lẹ́wẹ̀ ń tààrà tààrà lónìí kò ní dọ̀la kí kú ṣe kìrìsìtẹ́nì lẹ́nu tó sọ̀rọ̀ ara wọn náà ni ó yẹ pé òyìnbó tiẹ̀ fẹ́ dán mọ́rán mu tiẹ̀ ń wò pé ah, ṣé haúsá lẹ́ni ìṣá á fi fọ́nrán rẹ̀ hàn yín àjọ gbọ́ àjọ mojú wa débẹ̀ torí àìbáwọn sí ń láì bá wọn dá sí ibi aráyé kọjú sí àwọn oníkẹyìn rẹ o. náà nínú o ní kóòtù lónìí o wọ́n ní lórí ni adájọ́ bá fẹ́ bu ọwọ́ lù wípé mo fẹ́ kí ọlọ́pàá àwọn agbófinró àbí FCC kán lè fi ọwọ́ òfin mú yàyà pé warrant arrest ẹ̀ ìwé warrant arrest ẹ̀ ti rẹ́dì ẹ̀ buwọ́ lù on the seventeen láfúndà èlí ní fifteen ọ̀la sixteen seventeen ó bọ̀ sí ọjọ́ Sunday ṣùgbọ́n ó ṣeé ṣe ká mọ̀ sí ilé ẹjọ́ bóun náà bóun lẹ́sẹ̀ fún lọ́ndì seventeen bó o lẹ ṣe fún di Sunday tẹ́ ẹ mọ̀ pé ilé ẹjọ́ ò ní sí sẹ́sàn àmọ́ mọ́ sẹ́jọ́ Sunday ni lọ́rọ̀ kan wọ́n ní torí bẹ́ẹ̀ àwọn òkùnkùn issue warrant arrest warrant ẹ̀ lẹ̀ àbí warrant arrest ní gbogbo bá ṣe yé yín sí ní wọ́n bá tún bá bẹ̀bẹ̀ wọ́n ní ilé ẹjọ́ ti ṣetán wọ́n ti fẹ́ sáìn ìwé arrest warrant arrest rẹ̀ ìyẹn ni pé àkó ti tó láti fi òfin mú Yàyà Bello ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ pé agbẹjọ́rò EFCC ló tún bá yàyà Bello bẹ̀bẹ̀ pé kán sún ọjọ́ ìyá rẹ̀ síwájú kí ló dé tílé ẹjọ́ fà sẹ́yìn láti buwọ́lu ìwé wárántà rẹ̀ ṣe á débẹ̀ lónìí tààràtàrà ẹ kàn fẹ́ farabalẹ̀ á débẹ̀ lónìí kò ní dọ̀la o bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn mi láti gbọ́ wọn ní ọmọ Nàìjíríà Dr. Chukwuemeka gbọ́ tó kú sí orílẹ̀-èdè Jordan wọ́n ní ikú rẹ̀ wọ́n ní ejò okú rẹ̀ lọ́wọ́ nú àwọn ẹbí rẹ̀ láwọn ò gbà gbogbo story tó ń sọ fáwọn ìwọ́n ló ti ń long wọ́n ló ti fẹ́ máa long wọ́n náà ń parọ́ fáwọn bó lẹ́ ṣe sọ wípé èèyàn kan dédé lọ sórí bákónì ilé alájà mẹ́ta ó sì jura rẹ̀ lẹ́ ó sì hangi síbẹ̀ kì í ṣe pé ó jábọ́ síbẹ̀ nígbà táwọn fi débẹ̀ oríṣiríṣi àpá náà bá lára rẹ̀ ẹ wá ń sọ fáwọn wípé ó kàn kú ni pé irọ́ èèyàn ló wà mẹ́ nígbà tẹ́ tí wàá ṣe ìwádìí àwọn sí ọ́tọ́psì àwọn ọlọ́pàá tún Jordan tún sọ fáwọn wípé àwọn ọmọ ń tó pa á ẹ mú ń tó pa o náà bá tọ bàbá Fẹ́mi Fálànà lọ pé ẹ wá àti bá yín ra ticket ẹ ń sòun Jordan ẹ ṣẹjọ́ <laughs> ẹ bá wa ṣe ẹjọ́ eléyìí á gbé yín débẹ̀ ní tààràtààrà á tan ìmọ́lẹ̀ sí i kó lè jọyè gbogbo wa bóyá nàìjíríà wà gbìyànjú lọ́tẹ̀ yìí bóyá wọ́n jà fún kan nu ọmọ wọn tí ì sì ṣe ọmọ kékeré dókítọ̀ ni kì í ṣe wípé èèyàn lásán World Health Organization ló ránṣẹ́ láti lè dẹ́kun polio ńbẹ kí ló dé tẹ wá wọn ràn tán fi páńpá yẹ̀yẹ̀ ṣe wà ní sọ̀rọ̀ ni agbẹ́ndẹ́bẹ̀ e a sì mú fọ́nrán àwọn ẹbí rẹ̀ wá níbi tó ti ń ṣe atótónu lórí ọ̀rọ̀ ku rẹ̀ bó ṣe ṣókùnkùn sí wọn kọ́lọ́hún fòfò rẹ̀ mí irú eléyìí ò ní dé bá gbogbo etí tí ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí o lágbára ọlọ́run Èdùmàrè ó rẹ̀ jẹ́ àpọ̀fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sínú àkórí ìròyìn mi o eléyìí táwọn gbé wọbẹ̀ ní ìsìn ká tó wá mọ́ ká gbogbo ẹ̀ ńlẹ̀ ó ní wọ́n ní ṣébí twenty one million naira ó ṣe wọgbó rèé iléeṣẹ́ choice tó ní DSTV ló pariwo síta o wọ́n ní àwọn ti kọ bá dẹ̀ tó kọ́ wa ní nǹkan kan nínú àkáǹtì nígbà tá a wà ní higher institution wọ́n máa ń pè nǹkan kan ní bad debt tó bá ń sáfíìsì debt ìyẹn debt tó bá ń sáfíìsì debt kì í ṣe kú o debt wọn fi wọn fi wọn kì í pe bí inú ẹ ó máa ń silent ìyẹn gbèsè ó láwọn debt kan tó ṣe é recover ó láwọn kan tó yẹ pé tó bá ti liquidate tí ò ṣe é gbà mọ́ náà máa ń pè ní bad debt ṣé ẹ mọ̀ wípé láìpẹ́ yìí báǹkì kan ó wọ gbèsè wọ́n ti ẹ̀ liquidate ni tí CBN tán tì wọ́n pa tán sanction wọn rántí báǹkì yẹn orúkọ wọn Heritage Bank tí wọ́n ní gbogbo àwọn tó bá lówó ń bẹ̀ ẹ̀yin ará mi tẹ̀ ń wò mí bí láti diaspora mo lérò pé kò sówó inú báǹkì mo lérò bẹ́ẹ̀ wọ́n ní lọ́rọ̀ kan wọ́n ní owó DSTV wà ń bẹ owó multi-choice àwọn yàláyà DSTV ní multi-choice ìkan nínú iléeṣẹ́ wọn ní DSTV ọ̀nà náà ní GoTV wọ́n ní àwọn nǹkan tó pọ̀ South Africa lónìí twenty one million dollars ẹjọ́ bàbá fi wọnú àkójọpọ̀ ròyìn ẹ bá mú calculator kẹ bá ń ṣe ìlú ní òjẹ́ nísìn wọ́n ní wọ́n ti wọ́n ti mọ́kàn kó ń bẹ̀ wọ́n ti ju ọwọ́ sí owó wọn <laughs> ìwọ ará diaspora tó ń kówó lọ lé torí pé owó torí pé ó ti wọ one hundred and ninety nine kìíní kan ẹ̀yin onípàǹsì náà ó ti wọ two thousand kìíní àwọn oní ẹ̀rọ náà one thousand eight hundred and forty five kọ́ni lónìí tó ń sáré da owó sílé òun da owó sí báǹkì ó pè kó o ṣẹ kó o fi ránṣẹ́ sáwọn ẹbí rẹ kó o mọ̀ pé àwọn náà jẹ́ àwọn náà nà tukowó rẹ rẹ ẹ èmi ò sọ pé káwọn ẹbí rẹ ń bọ̀ náwó rẹ o ṣùgbọ́n ó pè kó bọ́ sówó àwọn ẹbí rẹ ju kó o rè kówó rẹ sí báǹkì tó o ti ní rówó rẹ gbà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó the way báwọn báǹkì nàìjíríà ṣe ń ṣe ní ìsìn ẹ jẹ́ dírè fowó yín kẹ́ kẹ́ kúkú kówó yín sí hard currency tẹ́ ẹ tẹ́ ń ná lù yín àbí ẹ̀rù pé kí nǹkan mọ́ ṣẹlẹ̀ sówó yín nílùú onílùú náà lẹ̀ ń bà tẹ́ fi ń fi ránṣẹ́ sílé. ó dá o ní báyìí ilé táwọn àmọ́ fi káde gbogbo àkórí ìròyìn ńlẹ̀ òun náà ni ti àwọn nọ́ọ̀sì tá a gbọ́ tí wọ́n ní wọ́n ń jí oògùn ní ilé ìwòsàn ìjọba wọ́n ní wọ́n ń jí oògùn gan oògùn kí oògùn wọn náà wá ń jí ìpínlẹ̀ kan lé haúsá ti ṣẹlẹ̀ o wọ́n ní wọ́n ń jí oògùn tí wọ́n pèsè fún àwọn aláìsàn àwọn aláìlera lọ́fẹ̀ẹ́ wọ́n tún wá ń lo àwọn aláìlera yẹn láti ṣàgbódegbà bíi kan fẹ́ kọ paracetamol fún èèyàn kan kan wá kọ jù bẹ́ẹ̀ lọ fún bóyá orí fífọ́ nìkan ní í ṣe kán máa kọ oògùn ẹ̀dọ̀ dídùn fún kán sá lè fi rí oògùn yẹn kó jáde kó nu hospital yẹn àwọn wàárẹ̀ máa ta lówó gọbọi láìpẹ́ yìí la rí fọ́nrán kan tí ń já rìnrìn kì í ṣe kà kì í ṣẹlẹ̀ haúsá nìyẹn ti ṣẹlẹ̀ ó ń jọ bẹ́ẹ̀ ni pé kò tọwọ́ bá a lára àwọn nọ́ọ̀sì tẹ́ bá rí adúrú oògùn tó kó àwọn oògùn tó wọ́n àwọn oògùn mi ò rò pé àìsàn míì gan wà tó ń ṣe ọmọ nàìjíríà nínú àwọn oògùn tó kó <laughs> n ò rò pé àìsàn yẹn gan ti dé áfíríkà tó sì jí oògùn ẹ̀kọ́ sáwọn yìí sẹ́yìn nìkan wà ní àwọn dókítà náà nǹkan gbogbo dókítà ló ti jápa tán ṣùgbọ́n ìwọ̀nba tó kù nàìjíríà pàṣẹ lájá pàṣẹ́ntéèjì wọn wọn ì mú àwọn pẹ́sẹ́ǹtì wọn dúró nílé ìwòsàn wọ́n máa ń rìfà wọn sílé ìwòsàn aládàáni tó jẹ́ tiwọn specialist ẹ̀ mọ̀ jọ specialist ní special mbẹ́. agbẹ́dẹ́bẹ̀ e lónìí kò ní dọ̀la ó dà ní rí jù báyìí lọ nínú àwọn àkórí ìròyìn tòní o ó kẹyọkan ẹ mọ́ bínú o ó sẹ́kẹyọkan o eléyìí tó wá sẹ́kù báyìí náà ni ó ní tí ọ̀gbẹ́ni Sambo Danzuki orúkọ yẹn ríǹgì aláàmù sẹ́yìn rántí orúkọ yìí ó national security adviser fún ààrẹ ìjẹta Jonathan gbogbo owó tán ní tán bọ́jẹ́ẹ̀tì pé kán fi ra nǹkan ogun kán fi dojúkọ Boko Haram ó sì dá ibà àti ẹ̀ ó sì rè fi ń ra ilé ńláńlá nílùú èbó ó rà sí Michigan ó rà sí Chicago ó rà sí New York ọwọ́ tí wàá bá ó ti ń ṣẹjọ́ àwọn bíi mẹ́ta náà tún jọ kó wọn pọ̀ mọ́ àwọn àwọn asọ̀mọ̀gbé rẹ̀ náà ń lo òyìnbó gbogbo wọn pátápátá náà kó ń gbà náà ìkan tí ẹwà torúkọ rẹ̀ tó ti máa dún létí báyìí ẹ sídódó àbíkí náà ń pè ọṣọdíìnì <laughs> mo ní sídódó ọṣọdíìnì gbogbo wọn náà wá síwèé ìpẹ̀jọ́ kan wọn àmúròyìn wá fún yín lórí ẹ ibi tí ọ̀rọ̀ dádé dúró lórí ọ̀rọ̀ rẹ̀ lónìí àní rí jù báyìí lọ nínú àkórí ìròyìn tòní ní pápápá àmọ́ wọnú abala tí ó mọ̀ kàn lọ abala sáná wọlé báyẹ̀ báyẹ̀ bá pín in kókálé kókápò ẹsẹ̀ cheese yá mi dọ̀ká sí dà àwọn ọmọ ẹsẹ̀ cheese inú comment section kí wọ́n yà yín fọ́tò kí wọ́n mọ̀ gbé dé bus stop tí ó mọ̀ kàn gẹ́gẹ́ bí òyìnbó ẹbí mi jẹ́ ìbá gbé wọn débẹ̀ àlàáfíà ọlọ́run ní gbogbo wa o mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí tata dé yìí ẹ ṣeun o náà ní mọdé bá òun ní wáyé tí kankan ò sọnù nínú wa yìí ẹ ní pẹ̀lú láṣẹ ọlọ́run Èdùmàrè bá a ṣe ń kọ̀wọ̀ ọ̀rìn à ń jọ ń kọ̀wọ̀ ọ̀rìn ni èèyàn kan ò tẹ̀lé èèyàn kan tọ́ba tẹ̀lé èèyàn ń tẹ̀lé èèyàn èmi lèmi ń tẹ̀lé yìí bá a ṣe jọ ń kọ̀wọ̀ ọ̀rìn ọlọ́run ó wà á kó wa wọnú twenty twenty five láyọ̀ àtàlàáfíà ire láàbà wọnú twenty twenty five gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ayé wa yóò bá twenty twenty four lọ torí ẹ̀ lèmi mọ́ sọ pé mọ́ bọ̀dún dọ̀rẹ́ o ọdún kọjá tiẹ̀ lọ ní o kì í sọ̀rẹ́ rẹ o ẹ ń bá bọ́dún dọ̀rẹ́ ní mọ́ bọ́dún lọ ẹ ní bọ́dún lọ ẹni bọ́jọ́ ọlọ́jọ́ lọ àtẹ̀mí náà o láṣẹ ọlọ́run Èdùmàrè àṣẹ́gun kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín ó yẹ ṣe hallelujah ẹ ṣe fáyà lẹ́ẹ̀mejì <laughs> ó dá àwọn abọ́jáde náà pẹ́nu o nínú ìròyìn sánáwọlé ètò ní abala sánáwọlé náà láti wọ̀ yìí ibẹ̀ láti gbọ́ o ṣọ́ọ̀ṣì náà làásàdé gbà lọ lọ́dọ̀ bàbá wa bàbá adébóyè tí wọ́n sọ wípé làbújá láìpẹ́ yìí níbi tó ti ń ṣe holy ghost service ń bẹ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ gba àwọn ọ̀tá dangote láwọn ìwá ní àṣẹ ọ̀rẹ́ dangote ni bàbá ni àbí dangote ni ó mú bàbá lọ́rẹ̀ pé ìgbà wo ni bàbá ń sọ̀rọ̀ nípa dangote wọ́n ní ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀tá nàìjíríà làwọn fẹ́ mẹ́nubà ṣùgbọ́n tó bá bá ti jẹ́ ọ̀tá Dangote náà lọ́wọ́ yìí tí ò fẹ́ kí rìfàìnẹ́rì Dangote kó sẹnu re kó dúró déédé wọ́n ní ọ̀tá Nàìjíríà ni wọ́n láwọn kaba wọ́n ní àwọn kaba oil industry ní Nàìjíríà lẹ́ yẹn wọ́n láwọn ni wọ́n gbàdúrà wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí àwọn ni wọ́n ń dènà kí oríire bá Dangote torí wọ́n mọ̀ pé boríire bá ti dé bá rìfàìnẹ́rì Dangote ó dé bá nàìjíríà náà nù láwọn yẹn wá ń bi bàbá wípé ṣé ẹ rí inú ran ni ṣé ẹ ń ṣèwàásù nítorí eléyìí àbínú bíbélì lẹni ti rí pé ọ̀rọ̀ kàbá jẹyọ mo ní ẹ fi bàbá ń bàbá lẹ̀ eléyìí ń sọ̀rọ̀ kìíní wọ́n bá ń ṣèwàásù náà wọ́n máa ń ṣe àkàwé ọ̀rọ̀ wọ́n máa ń ṣàpèjúwe ọ̀rọ̀ kí lẹ sọ ẹni tí mo jọmọ ṣọ́ọ̀ṣì wọn ni kò dìgbà tí n bá jọmọ ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ tún ń wá ẹ̀sùn sí babó ń baba lẹ́sẹ̀ lọ́rọ̀ kan o wọ́n ní àwọn kàbá yẹn ni wọ́n láwọn ni wọ́n fẹ́ kí ti nàìjíríà dá àwọn èèyàn wá ń bi wọ́n wípé ṣé dangote nìkan ló rí ní rìfàìnẹ́rì nàìjíríà ni ó sì jẹ́ dangote ni bàbá ń tẹnu mọ́ ẹ báwọn rìfàìnẹ́rì kéréje kéréje náà wá àti wípé pírídìmù ṣe wà ń gan wọ́n ní tán bá fẹ́ dá rìfàìnẹ́rì ilẹ̀ wọ́n ní wọ́n lè dá rìfàìnẹ́rì méjì ilẹ̀ láàrin ọdún kan wọ́n náà lówó ẹ̀ wọ́n náà àwọn nǹkan táwọn ń pàkíyèsí ṣọ́ọ̀ṣì sí lélẹ́yìí pé sẹ́rù ń bà wọ́n ni ọlọ́run wà pẹ̀lú wọn bí akọni ẹlẹ́rù kán mọ́ bẹ̀rù àwọn kàbá pé kàn náà ṣe nǹkan kan pé skul skul skul tán mọ́ dálẹ̀ náà gbogbo owó tán ń gbà gẹ́gẹ́ bí owó iléèwé iléèwé gíga tán ní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn ò rówó àwọn tán dọ́mọ ṣọ́ọ̀ṣì wọn wọn rówó rán àwọn ọmọ wọn lọ sí irú skul yẹn báwọn báwọn ọmọ wọn bá jẹ́wọ́ gan tó jọ mẹ́mbà wọ́n ní wọ́n máa ń lé wọn kúrò ní skul yẹn mo ní ló fẹ́ ṣòwò tí ó sọ ti gbogbo èèyàn ló fẹ́ ṣòwò jèrè ẹ gbàgbé táìmù kan ni wọ́n fi ṣọ́ọ̀ṣì ṣe bísínẹ́sì o bísínẹ́sì ti dàpọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì ní ìsìn ẹ mọ̀ tó mọ bísínẹ́sì ni bísínẹ́sì ni pé kéèyàn máa pawó wọlé kó máa jèrè ṣé ṣọ́ọ̀ṣì ò ní skul ti ń jèrè ni ṣé ṣọ́ọ̀ṣì ò ní àwọn bísínẹ́sì tó ti ń jèrè ni wọ́n ní ó ti di business empire ó ti di jésù nìkan lèmi mọ̀ tí ó tó wá tí ò ṣe business ó nìkan mo mọ̀ tó wá tí ò ṣe business n ò sọ̀rọ̀ táìtì báyìí yóò kẹ́ mọ́ ní bọ́bì ni wọ́n ń fi táìtì ṣe bísínẹ́sì òyìn ẹ̀kọ́ ni mò ń sọ ọ̀rọ̀ òde bẹ́ẹ̀ ni o <laughs> tọ́rọ̀ bá débẹ̀ a ní tètè kó lórí ètò a nàìjíríà religion sí ti ń kó bá wọn ní nọ́ọ̀tì rí bí àwọn mùsùlùmí ṣe ní tiwọn bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì díẹ̀ rú ó yẹ pé rádíkà àárín tiwọn ó dínkù díẹ̀ ó mọ̀ ń wọ̀nba owó náà ń lé kiri owó náà ranjú mọ́ lọ́ọ̀kan wọ́n ní bàbá sá ti gba ọmọ nàìjíríà nínú Holy Ghost service làbújá o wọ́n ti gba àwọn mẹ́mbà wọn jàre níyànjú wọ́n ní ìdí abájọ rèé tí wọ́n ṣe ń fà ké kọ́rí pé àfi táwọn bá ba ti Dangote jẹ́ kàn bẹ̀rẹ̀ sí ní import epo sí i pé nígbà tí Dangote sì ti ní refinery kò yẹ kó sí importation bàbá náà gbìyànjú wọ́n dá sọ̀rọ̀ yìí ẹ mọ̀ ní ẹnu àgbà ń rún o ara wàásù ni. nínú ìròyìn sánáwọlé mi bó ti jẹ́ wípé a ti mú part a ìròyìn wá fún yín nínú ìròyìn lérèfé nípa ọmọ tí ń ta pure water tó ní first class ẹ wo ibi tí nàìjíríà ayé nàìjíríà rún dé ẹ wo bó ṣe ń fi àwọn ọmọ ológo ṣòfò ẹ wo bó ṣe ń fi ògo tayín first class lọ́wọ́ yẹn ní bó ti ọmọ àbòkí ni lóòótọ́ ṣùgbọ́n bá a ṣe mú wá fún yín náà ń bẹ̀ láti wá gbọ́ tí ìpínlẹ̀ rẹ̀ tí wọ́n ti sáré tètè tí wọ́n ti pè é wípé kó máa bọ̀ nílé pé àwọn ń wárú wọn kọ́lọ́mọ́ yẹ pé sẹkítẹ́rìàtì náà fún sẹ́sì pé kórè mọ́ jókòó sórí tébù kan sùnmọ́ lọ́rọ̀ kan wọ́n ní ìpínlẹ̀ Katsina gómìnà wọn bẹ̀ Dikko Rada wọn náà ti fún ní iṣẹ́ o gẹ́gẹ́ bí first class graduate tó ní jáde yẹn ní tó ní first class jáde ní umaru musa yaradọ yunifásitì wọ́n ní kó mọ́ bọ̀ kó yé ta pure water mọ́ wọ́n ní ògo rẹ̀ kì í ṣe ògo onú òrùn wọ́n ní ògo onú bòjì ni pé abẹ́ ìbòjì lògo rẹ̀ ló yẹ kó ti máa pawó wọlé mo wá ń wò pé kílẹ̀ ń wò tẹ́lẹ̀ tí ò bá jáde báyìí táwọn èèyàn ò bá mọ́ ẹjẹ́ máa kó gbogbo àwọn sábúkẹ́ yìí jáde kẹ́ẹ̀yé ti jú ọ̀ràn gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ẹ ní first class irú àwa yìí ní ìsìn àwa ò ní first class olódo ni <laughs> á dàtà lọ sùkú olódo làwọn asáàlì second class jáde àwa náà wà ní second class àwọn kan ní third class ọkàn gan-an páàsì náà ní tó sì ń ṣe dáadáa ẹ wá wẹ tó ní first class ẹ̀yin náà jẹ́ kó sàbùkẹ́ yìí jáde ìwọ tó o bá mọ̀ pé o ṣe dáadáa ìwọ náà gbégbá ọ̀gẹ̀dẹ̀ kó sàbùké rẹ bóyá bẹ́ẹ̀ lọ́lọ́run ó ti jẹ́ kán rí ọ kán ríran rí ọ gbàgbé ogun ìdílé kan tí ń ṣe ọ ìwọ náà jà fitafita lẹ́yìn àdúrà rẹ lẹ́yìn gbogbo kéwú tó ti ké ìwọ náà gbé sàbùké rẹ jáde kó o gbé síta gbangba pé ẹ wá èmi náà ní first class o wọ́n fẹ́ kí ẹ̀mọ́rẹ́ ìṣe lólúwọlé o nàìjíríà fọ̀jù nù àìmọye àìmọye rú wọn àìmọye ọmọ ológo bẹ́ẹ̀ tí ń wọ̀ kadà káàkiri àìmọye ọmọ ológo bẹ́ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ gardener náà ń ṣe kò wá dìgbà téèyàn bá ní first class nìkan ìlú òyìnbó àmì wọ́n tiẹ̀ sọ pé kí làwọn fẹ́ fi sàbùkì rẹ̀ ṣe kí làwọn fẹ́ fi sàbùkì rẹ̀ ṣe yàtọ̀ sáwọn iṣẹ́ tó jẹ́ ẹ̀sẹ̀ ń sí àtọ́jẹ́ pé o ní ìdí sàbùkì àwọn sí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ sí ọwọ́ ibi ìlú ní ìdí sàbùkì bílíìfù nínú wípé o ní sàbùkì nínú sí ọwọ́ ó yá wá gbìyànjú ẹ wò wọ́n try ẹ wò tó bá sì ti ṣe déédé ó ti lọ́nu wọ́n gbọ́ síṣẹ́ nù kì í ṣe pé bóyá gírèdì ẹnìkan náà fẹ́ wò lára kan ìpínlẹ̀ Katsina wọ́n ti ní ọmọ ọ̀bọ̀n lé o pé kó wá joyè mọ́ ọ̀bọ̀n lé wá joyè ọmọ ọ̀bọ̀n lé kó wá dádé owó kó wá tẹ̀pá lẹ̀kẹ̀ pé kókó ònú ìyà àdúpẹ́ tí orí bá ṣe o ẹ̀ẹ̀kan wá múlẹ̀ o ẹ̀ẹ̀ bẹ́ẹ̀ náà ní kí gbogbo òpínlẹ̀ náà kán ti ẹ̀ gbé prógráàmù kan dìde wípé gbogbo èyí tẹ́ ẹ bá tẹ́lẹ̀ ńgbà kan ní skul náà ti wá máa ń mú ọmọ tó àìmọye àwọn ẹgbẹ́ tiwa tó jẹ́ pé láti inú skul ni wọ́n ti ṣe dáadáa ìmíì ti páàsì icon ká tó jáde jẹ́ pé skul ń du àtọ́ pé state government ń du ni skul yẹn gangan ń du àìmọye àwọn méjì wa tó jẹ́ pé wọ́n padà di lecturer ní skul tá a ti jáde wọ́n padà di lecturer nídìí èyí kí gbogbo state governors kán náà gbé program kan dìde kán mọ̀ invite gbogbo àwọn tó bá ṣe dáadáa láwọn institutions ní nàìjíríà gbogbo ètò táwa ní yorùbá nation rí gbogbo ètò yẹn rẹ̀ àmì mọ̀ wo àwọn ọmọ ológo kán mọ̀ ráre ó dà ní ìríjú báyìí lọ́wọ́ nínú abala ti sánáwọlé tòní nígbà pàpà àwọn ọmọ fàyínlé àyà lọ́wọ́ tí ó mọ̀ gbé débẹ̀ báyìí nínú abala pọ́mẹ́sẹ̀ sàn abala ẹ̀yin olólùfẹ́ wa ó yá àyà pápápá sáná sọ́kọ̀ ẹ̀hún ó pàdé yín wájú ẹ̀hún ó mọ̀ rẹ̀ gbẹ́ wọ́n mọ̀ rẹ̀ ń gbẹ̀dẹ̀ yìí ẹ mọ̀ pẹ́ o. mo máa tún kí wa káàbọ̀ sínú abala comment section fún tàṣálẹ̀ yìí o ibi tá a gbà wọlé rèé o láti ọ̀dọ̀ adéyẹmí púpọ̀ ọ̀làwọ́nyí ọ̀gbẹ́ni bobby hundred percent right some states have different constitution ẹ kú iṣẹ́ takuntakun kò ní bàjẹ́ from maryland àyọ̀dà fún yín n ò ní wá yín tí o gbogbo ibi táwọn ẹbí mi náà wà nù maryland ni wọ́n fìkàlẹ̀ sí ń bẹ̀rùn ó dáa aráalé wájà nù bẹ́ẹ̀ náà ni at Jacobs orúkọ igun ẹja lo Jacob nìkan wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹkú iṣẹ́ o Wike àti ọ̀gá ẹ̀ wọ́n ń ṣe ètò sílẹ̀ kí àwọn adájọ́ má bàa dá wọn lẹ́jọ́ nígbà tí wọ́n bá ṣe ìjọba tán ni o bí ọ̀gá ẹ̀ ṣe ṣe ní Èkó nìyẹn nígbà tí ó ṣe gómìnà Èkó Yorùbá Nation no going back pé lóòótọ́ ọmọdé ò bá bá ìtàn yóò bá àròbá o àròbá ń bá bá a ṣé ń pé ó ti pẹ́ tó ti ń tọ́jú àwọn adájọ́ <laughs> ó ga o ó sì yé wa ni o bẹ́ẹ̀ náà ni àtìyàwó hamida àtòkúrò wọn ni ọ̀gbẹ́ni Bobby God bless you abundantly with your analysis amen wọ́n ní i'm a Yoruba woman from Lagos state but i don't understand Yoruba language from other Yoruba states tèkó nìkan lẹ gbọ́ more grace and strength in Jesus mighty name ọ̀gbẹ́ni Bobby amen ẹ̀yin gan ti fira yín rẹ́rìn ẹ̀ gbọ́ Yorùbá yòókù tèkó nìkan lẹ gbọ́ èkó náà dá mi dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ <laughs> bẹ́ẹ̀ náà ni àtìmẹ́gọ́lá wọn ní EFCC ní kí wọ́n bá wa lọ dá sí ọ̀rọ̀ yẹn yẹn o yẹn àwọn tí a rò pé wọ́n ná owó lánàá tó jọ pépà àwọn agbésùmọ̀mí tuntun wọ́n ní anything money ní iṣẹ́ tiwọn ẹ kó iṣẹ́ takuntakun fún àwọn gbáǹkọ́gbì ìròyìn tí ẹ̀ ń fún wa gbọ́ wọn yìí o ọ̀gbẹ́ni Bobby ẹ máa ṣáná ìròyìn wọlé fún wa good job keep it up ẹ ṣeun ṣeun o ẹ ṣe iye ẹ àtìmígọ́là God bless you bẹ́ẹ̀ náà ni àti ìyá mi olórí èyí oge wọn ni ọ̀gbẹ́ni Bobby kó ti rí kú ìjẹ̀sà dùn lẹ́nu rẹ̀ mọ̀ràn ìmọ̀ràn àá ti tóbi yèé ìjẹ̀sà ni mọ̀ mi <laughs> mo ti rí mo ti rí dálẹ̀ tìyẹn nínú èdè rin tẹ́ ẹ bá ti ń gbọ́ kó ti rí kẹ̀ kó ti rí kújẹ̀sà dùn lẹ́nu rẹ̀ mọ̀rànmọ̀ràn tító bí yèé àwọn ọmọ mìíràn tí ọ̀rẹ́ mi kàn mí wọ́n ní iṣẹ́ gidi ni yèé o iṣẹ́ gidi ni yèé o mi ṣe o àdúpẹ́ o much regards <laughs> ìjẹ̀sà ìjẹ̀sà rèé arógùn yòówù wújàsáré o arógùn yòówù yèé sí ò gbọ́dọ̀ fọwọ́ bọ̀ mú bòkun wa ẹ jẹ́ jẹ́ ń kọrin fáwọn ìjẹ̀ṣà mi. <laughs> bẹ́ẹ̀ náà ni Felicia láti ṣe ẹ̀wọ̀n lá láti ṣe ni mo ti ṣe ara rẹ̀ mo ma ti ṣe ara mi níjọ́ tá à ń wí <laughs> bọ̀dá mi Gbénga Adébóyè ni mo sọ. wọ́n yẹ ká alẹ́ ọ̀gbẹ́ni Bobby o ẹ kú ètò ẹ kú iṣẹ́ ọpọlọ olúwa yóò máa fún iṣẹ́ àmì àṣeyẹ ni alákànṣepọ̀ àṣeyẹ lẹ́ẹ̀ máa ṣe o gbogbo wa ni olúwa yóò mú dé ilẹ̀ ìlérí àmì o wa náà la ṣàṣeyẹ Yorùbá nation no going back àwa ò ní jíà rìvásì nínú gbogbo jíà wa jíà ti ń rewájú ni Yorùbá nation ní bẹ́ẹ̀ náà ni àti bàbá mi dáadáa Timi Titus wọ́n ní one of the smallest country in the world is Vatican City ẹ̀ǹkùlé mi ń bí ìlú wa kò tiẹ̀ jìnnà rárá tí n bá ti gbé tírèènì kò ní tó wákàtí kan tí n fi débẹ̀ fast train sí ni wọ́n ní which I believe that is Yoruba is bigger than that we Yoruba were a country before the UK come to amalgamate us we are a nation before they come Yoruba nation now and now now now bẹ́ẹ̀ ni Vatican tẹ̀sán yẹn is one of the uh, powerful nation bọ́n ṣe kéré mọ́ tó yẹn nǹkan tó secret secret pọ̀ ń bẹ gan secret àwọn alágbára ayé bẹ́ẹ̀ náà ni a Josephine Fadirepo Fadirepo wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹ̀kú iṣẹ́ o Yorùbá dùn lẹ́nu yín o I cannot do without listening to your news sincerely you always carry us to kókó di kókó ah, orin the band kókó gimme di kókó di kókó eh, gimme di kókó di kókó wọ́n ní in all Yorùbá nation no going back I give it to you gbòòsà gbòòsà kudos to you ẹ ṣe wọ́n mú gbòòsà yín lọ ọjà wọ́n rè é fi ra kínní supermarket lọ́la <laughs> ẹ ṣeun ṣeun at michael olùsúndé wọ́n ní ah, ọ̀gbẹ́ni bobby ibà gbé wa débẹ̀ ẹ tún rán mi létí ẹ̀kọ́ fífọ́ mu nígbà tí mo wà ní kékeré ní oko wa pẹ̀lú bàbá ìyá mi a máa ń fi ẹ̀kọ́ fífọ́ mu yìí náà ni a máa ń fi mu bẹ́ẹ̀ ni o àgún mu èyí ah, náà tún rán létí àjọ gbéra wa débẹ̀ ni o gẹ́gẹ́ bí oògùn fún àrùn ibà ẹ káre o ó ti ẹ̀ràn mi létí ẹ ṣé gan ni o mò ń retí whatsapp number yín tuntun àmọ́ ti fi eh, kí ni a máa ṣe sọ̀rọ̀ nọ́mbà ìná ó ti ń ṣiṣẹ́ báyìí alẹ́ yìí ló ṣe ń ṣiṣẹ́ eh, eh, ọ̀rọ̀ ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ló ṣe ń ṣiṣẹ́ mo ṣe ń send message náà ní whatsapp whatsapp business náà gbé yín lé náà restrict ẹ̀ mo ṣe wàá sọ̀rọ̀ yálàyà ọ̀rọ̀ sí wọn lọ́sẹ̀ wàá rìstọ́ ẹ̀ báyìí ó ti ń tó bíi wákàtí bíi mélòó kan ó sì wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí àti fi send message sẹ́yìn èèyàn mi àmọ́ <laughs> bá ṣe ṣe àmọ́ bá ṣe ṣe. tá a bá ti fẹ́ ṣe live show lọ́jọ́ Sunday nọ́mbà yẹn la ẹ jẹ́ àdúró di sunday ẹ mo fẹ́ wojú ẹ̀ di sunday nítorí gbogbo rádaràdà tó tiẹ̀ ń bá kiri wọ́n sì bẹ́ẹ̀ náà làwọn hackers ń gba whatsapp àwọn ìyá mi mo róhun náà mo róhun mú bọ̀ ẹja ọ̀sán mòró mú bọ̀ ìyá mi náà wọ́n ní whatsapp àwọn wọn láwọn akàgbà ẹ má bínú mo ti wọnú mi o wọ́n ní at mabel akínbọ̀bọ̀lá wọ́n ní ọ̀gbẹ́ni bọ́bí ẹ̀kú iṣẹ́ takuntakun o God Almighty will build his wall of fire round about you and your family you won't fall you won't fall by God's grace àmì o wọ́n ní ibi tí ẹnu bá ti jẹ ojú máa ń tì níbẹ̀ ni o wicked nose shut up your mouth shut up your mouth o shut up your mouth wọ́n ní you judges is trickish only lie to be clever forgetting when his cleverness ends is well understood the end has come to his trickish idea he is like Goliath that little boy David defeated I have said it in the beginning of Tinubu regime that Wike will finish APC as he has finished. PDP bẹ́ẹ̀ ni owó ti ń bọ́rọ̀ bọ̀ báyìí igun aláré wọn àti ìmẹ́ni tó wà àárín wọn wọ́n sì ń kìlọ̀ fún wọn wọn fẹ́ gbọ́. igi wọ́rọ́kọ́ ti ń dáná rú Wike ó sì ti ṣetán láti dọ̀bẹ̀ APC sínú àrò bẹ́ẹ̀ náà ni Bọ́lá Ọ̀pánúgà wọ́n ní Ọ̀gbẹ́ni Bobby ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá o àní fi ń ṣe àwátì ní ìgbà tí ire Yorùbá nation bá dé o àmì o ẹ mi kò rí nọ́mbà yín mọ́ ní orí WhatsApp mi ẹ mọ̀mọ̀ bínú o òun yín kò ń bẹ́ o tó bá ti dọjọ́ Sunday òun láàbì sí program Ọlọ́run ó dá wa sí ìgbà náà lọ Yorùbá nation no going back gbogbo àwọn ọ̀gá mi pátápátá tó yẹ kí n ti kàn sí gan wọ́n ti mọ̀ wò pé ṣé ọmọ ìyọ wá lórí nọ́mbà ni wọ́n mọ̀ ṣàtótónu wọ́n mọ̀ tọrọ gáfárà lọ́wọ́ gbogbo wọn. bẹ́ẹ̀ náà ni at mrs c power wọ́n ní which blender that can blend bottles ọ̀gbẹ́ni Bobby what is the name of that blender can you please let us know the name of the blender bẹ́ẹ̀ ni o ninja blender ni o ó lè blend kí n mọ̀ sí mọ̀ kí n mọ̀ exaggerate ó ń try ṣùgbọ́n ó wá ní eh, wax o ó ní power by power o tó sì jẹ́ wípé iye kọ́ọ̀pù tí ó tẹ̀lé wá kíní yẹn ní agbára ó ní agbára ó wá depend lórí voltage tí ẹ bá rà o àwọn kan lágbára ju àwọn kan lọ bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi kọ́ọ̀bù báyìí dé mu ní bá wá bẹ́ẹ̀ náà ni àdéhìn olùsùnmádé olùsùnmádé kí n pè dáadáa wọ́n ní ẹ̀ka alẹ́ ọ̀bẹ̀ni bọ́bí o ẹnikẹ́ni tó bá wù yín ni kẹ́ẹ̀rán lọ bá lọ wá ìdìbòyà owó ni wọ́n ń fún tàbí pépà yẹn àwọn agbésùnmọ̀yìn tán ń fún owó sórí kíní lànà sójú òfurufú ẹ ṣáàjọ ẹ má ràn ọ̀rẹ́ mi àyàwó ẹ ṣeun o mo wá sọ mo ní ẹ̀yin la fi sẹ́rìn ẹran o ẹ dira kẹ́ tó lọ bẹ́ẹ̀ o. <laughs> àtọ́láyínká adésínà òun ní ọ̀gbẹ́ni akéde ọlọ́run tó le ọlọ́run tó ní agbára yóò fi gbogbo àwọn ẹni ibi orílẹ̀-èdè wa yẹn sí ẹ̀sìn gbangba ẹ̀sìn gbangba lórúkọ jésù àmì ò ẹ wo àwọn àgbààgbà wa tí wọ́n ti wà tí wọ́n wá di ẹni yẹ̀yẹ̀ báyìí nítorí irọ́ àti ìwà àjẹbánu àti ìwà wọ̀nbìlíkí wọ̀nbìà Wike roko sí ọ̀dọ̀ ara rẹ̀ ni ẹ máa wo bí ìgbẹ̀yìn rẹ̀ yóò ṣe máa rí ẹgbà yìí ẹ gbà yìí ibà kéde wa ẹ ṣeun ṣeun atl atlanta nu o ní amẹ́ríkà ẹ ṣeun ṣeun owó ẹ̀yìn ará amẹ́ríkà <laughs> bẹ́ẹ̀ náà ni at Rachel wọ́n ní ẹkú iṣẹ́ o ibà tí ń gbé wa débẹ̀ ọlọ́run ní gbé wa débẹ̀ o ẹni tó kó òkúta sínú oúnjẹ ẹ ti sọ̀rọ̀ tàn tán àkúní sọ̀rọ̀ tàn wọ́n ní ẹ ti sọ̀rọ̀ dáadáa wípé òdodo ló ń dé orílẹ̀-èdè lékè o ìwà burúkú ọwọ́ ọmọ nàìjíríà kò jẹ́ kí àdúrà wọn gbà nàwa o àbẹ́ẹ̀rí nǹkan odidi òkúta <laughs> ó ga o wọ́n sì kókúta sínú báàgì <laughs> it is well with Nigerians ẹ ṣe ń ṣe ìyá Rachel amọ̀rin bá o. bẹ́ẹ̀ náà ni àtolúfúnkẹ́ fájimólú wọn ní olówó kù ní gbogbo àwọn gómìnà yìí o the same Akpabio when he was a governor what about Ibori in Delta State what about Lucky Igbeneghu of Edo State ah mọ àwọn tẹ́ ẹ dárúkọ yìí wọ́n ti jẹun bánu wọ́n ti jẹjẹkújẹ wọ́n sì ti wọ́n ti fi wọ́n lẹ̀ all the past and present politicians are the one that destroyed Nigeria wọ́n yìí destroy ẹ̀ lọ́wọ́ o wọ́n jáwọ́ ń bẹ́ o àtàdélẹ́yà Abímbọ́lá wọn ní ẹ jọ̀wọ́ sáà ṣé wọ́n ká gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n ti sọ di ilé ìjọsìn pẹ̀lú ṣé wọ́n kà wọ́n kì í ṣe ṣé wọ́n ká wọn o kí lèmi náà ń kà lálẹ́ yìí wọ́n ní ṣé wọ́n ka gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n ti sọ di ilé ìjọsìn pẹ̀lú èyí tí wọ́n ní gbèsè ni wọ́n bá dé báyìí àbí gbèsè ló bá dé lọ́wọ́ wọn o àìmọye ilé ìjọsìn tó ti di iléeṣẹ́ ilé ìjọsìn pọ̀ ju iléeṣẹ́ lọ Nàìjíríà o ẹ mọ̀ fọ́ o ilé ìjọsìn pọ̀ ju iléeṣẹ́ lọ o. <laughs>

àti ìyá mi Rizkat Adigun wọ́n ní hmm, Wike àṣẹ lótìtọ́ ní ọ̀rọ̀ àgbà tó sọ pé ohun tí ayé bá sọ ni dà ni wọ́n á fi bú ni o ẹ̀yin lẹ sọ wọ́n di ọ̀daràn ẹ̀yin náà lẹ tún ń fi bú àbí àbíbò wa ni ọ̀nà sọ̀mọ́ Nàìjíríà ọ̀dọ̀daràn Ọlọ́run wa o ẹnu náà ni o padà ni ó padà pa Wike àbí ẹnu ẹ̀ ni ó pa nítorí àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé àwọn náà mọ̀ sọ pé kán wá dìbò fáwọn ìtumọ̀ ẹ̀ náà ni pé orúkọ tán mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn ní ìpè ìbòsí òun ló pè lójú gbangba yẹn ó ti gbàgbé pé kámẹ́rà wà ń bẹ̀ orúkọ táwọn olóṣèlú yẹn máa ń pe àwọn ọmọ nàìjíríà lẹ́yìn níbi tá a bá ti ń ṣe fàájì tá a ti ń dọ̀wẹ̀kẹ́ òun ló sọ ló jáde lẹ́nu wíkẹ́ yẹn. wọ́n ní ìgbà ọlọ́bí òrèrè o bàbá alágbára dẹ́ẹ́dẹ́ mìíràn wọ̀ ọ́ ọlọ́run ó jìyàn gbọ́ ìyá mi rísíkà àtàrígun ẹ ṣeun ṣeun o yọ̀ọ̀dà fún ẹ ṣeun ọjọ́ o n ò ní wá ẹ̀ tì. at ninety two ara ọlámi arab money wọ́n ní well done mr bobby àwọn youth nàìjíríà ò lè gbọ́ ìyà tí yí mọ́ anybody lára tí ẹ bá witness ìdìbò tó lọ ní èkìtì or ondo whatever bí èrò ṣe lọ bí omi kódà ìyanu máa ṣẹlẹ̀ yorùbá nation láìpẹ́ ìrẹsì òsì tí wọ́n tún fẹ́ fi skáàmù wọn wọ́n tún kó wọn wọ́n pín àwọn youth ló padà lọ double cross mọ́tò ìgbà wo náà ní padà yóò dì bẹ́ẹ̀ mo gbọ́ tí ọ̀gá mi Koiki Media náà ń sọ yóò dì bẹ́ẹ̀ ẹ wá dúró èrò bá a ṣe ń pawó Yorùbá Nation tó wọ́n tún ń dìbò kiri ara tèmi mọ́ sọnù pé àwọn aráalé ò jẹ́ ká tiẹ̀ mọ́ ń bá a sì ṣe ṣùgbọ́n wọ́n ní àwọn aráalé náà gbìyànjú a sì mọ̀ pé ṣùgbọ́n ìwọ̀nba wọn ló fọwọ́ sí Yorùbá Nation ta gbangba ẹnu lóníkálukú fi lọ́pọ̀lọpọ̀ wọn fi ń júwe Yorùbá Nation ó ga o bẹ́ẹ̀ náà ni àtúnṣe adélẹ́yẹ wọ́n ní why come late yesterday ìyá mi moro náà béèrè lọ́wọ́ mi ẹ wò ó àná yẹn èmi gan kọ́lọ́mọ́jì ò léètì kẹ́ tó rí eléyìí torí ọ̀nà pọ̀ lénìí ká gbọ́dọ̀ mọ̀ sí ni ìròyìn. ẹ ẹ sàmọ́bìnú ẹ fi èdè inú ẹ fọwọ́ wọnú o ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ ẹ mọ́ bínú sí mi ìfẹ́ náà ni bẹ́ẹ̀ náà ni àti àmì sálà òdèlé wọn náà bẹni bọ́bí ẹ̀ka lẹ́wọ̀n ẹnikẹ́ni tó bá fẹ́ ra oúnjẹ àpò kan máa já kan tu kan tó rà ó sẹ́rí <laughs> àwọn ìwà burúkú tí à ń rí lọ́wọ́ àwọn ìyá wa àti bàbá àwọn ìyá wọn ni wọ́n ní ká má fi wá sí mọ́ ẹ má jẹ́ àfi wá sí mọ́ tí wọ́n ń tajà ó kù díẹ̀ káàtó o à ń gbèkúrú ìjọba kó tán àwọn náà tún gbọn owó ẹ̀ sáwo àbẹ́ẹ̀rí. Mm abálájọ tí yorùbá fi sọ pé ẹ ń bá tajà yẹ̀pẹ̀ yóò dowó òkúta <laughs> at rahim yusuf wọ́n ní ọ̀gbẹ́ni bobby ẹ bá wa kìlọ̀ fún bàbá tinubu kó tú nàìjà ká o kí ọjà má bàa túká mọ́ wọn lórí nàìjà ti tán mo bá yín fi porogodo sí i pátápátá <laughs> ọlọ́run ó jẹ́ kán lè ṣe at ellen oyenubi wọ́n ní ọ̀bẹ́ni Bobby ẹ̀kú ètò ọlọ́run ní tò Wike ní nọ́mbà one, ọ̀daràn nàìjíríà wọ́n ní ọ̀bẹ bá ọmọ lọ́wọ́ ó sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe ohun tó fẹ́ ṣe ó ti ṣe iṣẹ́ burúkú tó fẹ́ ṣe o despite all this story what is the compensation given to the people that Wike demolished their homes watching with you from fourth Worth Texas ẹ ṣeun ṣeun o tẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá wa ellen oyè núbi ọ̀rọ̀ Wike mọ̀ ti súbọ̀ ọmọ Nàìjíríà ohun rẹ̀ gan ò já kéré mọ́ ṣe ní sọ̀rọ̀ bí àwọn ará ọ̀run kìnkìnkìn at ytv wọ́n ní ọ̀gbẹ́ni Bobby ẹ kú ètò alárinrin ti àṣálẹ́ yìí o inú mi dùn pé mo ní àlàáfíà láti wo ètò yìí lójoojúmọ́ àlàáfíà yín ò sì ní di fíafíà láti ọlọ́run ìdùmarè ọlọ́run yóò máa wà pẹ̀lú ẹ̀yin náà pẹ̀lú àlàáfíà tó pé àmì o ẹ kú iṣẹ́ o ibà gbé wa débẹ̀ ibà sáná wọlé mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tekititekiti tìwó tìwó tọ̀yọ̀tọ̀yọ̀ tẹ́tùjẹsà tùjẹsà ó dàárọ̀ òkè olúwa jí wa láyọ̀ òtútù yìí sọ̀kalẹ̀ ní àyín o ibolẹ́wà ń bẹ̀ yóò dáa fún yín ẹ̀ ń ò ní wá yín tí o láṣẹ ọlọ́run ìdùmàrè kínkín ti ibi tẹ́ ẹ wà ní o mo ṣe ń béèrè ibi tẹ́ ẹ wà. bẹ́ẹ̀ náà ni àtìyá mi Dorcas Jalo àwọn ọmọ sọ pé cheese wọ́n ní ibà tíkúmi àtìkùyù tíkúmi àtìkùyù <laughs> wọ́n fi jó sí i bẹ́ẹ̀ ni àti Rónkẹ́ Òjó wọn ni ẹ pé ètò Ọ̀gbẹ́ni Bobby tiwa tiwa tiwa mi títì mò ń rìn lọ ní títì <laughs> ẹ ṣeun wọn ní hmm, Nàìjíríà ojúmọ́ kan ara kan amúkun ẹrù rẹ wọ́ o olókèlè ń wò ẹ wòsàlẹ̀ ìdájọ́ Ọlọ́run ní kíákíá o bẹ́ẹ̀ ni kó dé sórí àwọn tó bà Nàìjíríà jẹ́. ó dá àwọn ibi a inú ọkọ̀ gúnlẹ̀ sí nínú abala ti comment section lónìí báyìí ọba yọba apin kókálekóká kọ ayé ayín náà ni o mo wá fẹ́ transco ayín sọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby fún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fún tàṣálẹ̀ yìí ó yá ẹja kọ̀wọ́rìn débi gíga ó náà èèyàn wa mo kí padà mo lérò pé àyà gbé yín débẹ̀ mo lérò pé gbé yín èmi yóò wà mọ́ gbé yín lọ báyìí o ẹ ọwọ́ mi ni kọ́kọ́rọ́ mọ́tò wa ẹ jókòó dáadáa ẹ pòsíṣàn ara yín déédéé ká wá nǹkan fìdílé wá wá nǹkan panu náà sí táìmọ̀ fi sọ̀rọ̀ àjìjà kémi wá bẹ́ ṣiṣẹ́ báyìí kí n mọ́ gbé yín débẹ̀ o báyìí ẹ bá yọ ẹ mọ́ bá wa pín kó kálé kó kákó bẹ́ẹ̀ ṣe ń pín ire owó ire ọmọ ire àlùbáríkà ire àkúbálé ọ̀rọ̀ lọ́lọ́run mọ̀ bá ń pín fún yín ní gbogbo létẹ̀ tí ń wò mí àti gbogbo ojú tó ń wò mí pátápátá ní gbogbo ibi tó wù kẹ́tì mọ́ wò mí ayé ti lu jára wọn ó dá o láìdé ìnà pẹnu ní pápápá àkọ́kọ́ nínú àwọn àkójọpọ̀ ìròyìn tá àkọ́kọ́ mú gbọ́ lónìí òun ló dálé orí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ààrẹ Tinubu tán fìwé ẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin o ìyẹn bọ́jẹ̀tì 2025 ẹ mọ̀ pé kó tó di inú ọdún 2025 tán náwó yìí ni wọ́n ti máa ń sa bọ́jẹ̀tì jọ iye tán máa ná wọ́n ní forty seven point nine trillion naira ní bọ́jẹ̀tì tí ààrẹ Tinubu gbé lọ síwájú lẹ́gbìmọ̀ asòfin fún ètò ìsúná twenty twenty five làwọn ọmọ Nàìjíríà bá pariwo pé ẹ tún yá gbèsè kún gbèsè lórí àwọn <laughs> mo ní tìyín báyìí náà nù èèyàn yìí wà kí tiẹ̀ mọ́ dé bá wọn ló dé bá olúgbọ́n òmùmọ́ra ó dé bá rẹ̀ sà òmùmọ́ra ó dé bá àrògùn lè là ó múra o wọ́n ní ẹ̀yin náà ẹ mú ti yín múra wọ́n ní àṣẹ nàìjíríà lówó kí lẹ wá ń yá owó fún nígbà tẹ ẹ bá ń pinnu odidi forty seven point nine trillion odidi twenty trillion naira ló gbé pọ̀n sẹ́yìn ló gun orí rẹ̀ à wọ́n ní ọ̀rọ̀ yín ò tí ì yé wa o ààrẹ ṣe é kówó pamọ́ síbì kan ní wọ́n ní ṣe é kówó pamọ́ síbì kan ní wọ́n ní kí ló dé tá àwa rí àwọ̀ ọba lára àwọn ọmọ ọba kí ló dé tí ọmọ ẹlẹ́ran ń degun tọmọ aláṣọ ń wà kìsà wípé ààyè mọ́ sọ wípé kì í tán lára ọmọ ọba kó mọ̀ kù dànsákì ni wípé àwọn ò rí dànsákì lára àwọn ọmọ nàìjíríà tẹ́lẹ̀ ń darí ìyà lẹ́ fi ń jẹ wọ́n kí ló dé ààrẹ owó pọ̀ tó yìí nàìjíríà forty seven point nine trillion naira òun lẹ̀ ń propose pé bó o lẹ ṣe fẹ́ ṣe gan ẹ ṣàlàyé bó o lẹ ṣe fẹ́ jẹnẹrétì owó wọlé. bẹ́ẹ̀ náà ni ilé ìgbìmọ̀ asòfin ò tí ì fi ti wọn kún o wọ́n láàmú wò bóyá ọ̀rọ̀ pádìn ó tún jẹyọ ẹ sì mọ̀ pé láì ẹ sì mọ̀ pé nínú ti twenty twenty four ọ̀rọ̀ pádìn jẹyọ tí sẹ́nẹ́tọ̀ fílítírì tó gbóhùn sókè wọ́n mọ̀ lé lọlé wọ́n mọ̀ suspend ẹ̀ gbà náà <laughs> bẹ́ẹ̀ náà ni ìdúmẹ̀ náà òun náà sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ pádì ó wà tún jẹ́ ó lé ju forty seven point nine lọ ṣùgbọ́n àwọn tó mọ oyún ìgbénú kara wọn sọ̀rọ̀ lé lórí o èèbò pọ̀ lórí ọ̀rọ̀ economy òun náà la sọ lọ́jọ́ sí táàyà náà ń sọ wípé corruptive index ibo lowó yìí ó gbà lóyún náà tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ rí owó ìná torí revenue ìjọba gan ìyẹn àwọn ojú pópó tán ti àwọn ojú fèrèsé tán ti ń pawó wọlé <laughs> wọ́n ní kò tó nǹkan kan last year bóyá ló wọ sixty something ó dà pé forty something trillion ní gbogbo àpapọ̀ owó tíjọba ń pa àti custom o àti SNNPC ti ẹ̀ ń pawó ni àti owó orí o àti gbogbo ẹ̀ bóyá torí ẹ̀ bóyá ọ̀rọ̀ tax tí ààrẹ fẹ́ gbé lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin bóyá bẹ̀ẹ̀nà ti ń wò pé àwọn ti kówó ìjọpọ̀ lórí ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ ń san gbèsè ẹ̀ tún ń san tax ẹ̀ fẹ́ la. lọ́rọ̀ kan o àwọn èèyàn sọ̀rọ̀ sí i a wàá tẹ̀sí ilé agbára ní ìsìn ẹgbẹ́ náà ni ká tó wá tẹ̀sí ilé agbára wọ́n ní lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu wọ́n ní wọ́n tún ti ṣe promise wípé by the time táwọn máa fi máa parí first term àwọn wọ́n ní owó dọ́là yóò ti já wálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ náírà wọ́n ní yóò ti di seven hundred naira to dollar àwọn fẹ́ dá padà sí ìgbà ayé ti Buhari seven hundred and something kọ́ ní ìgbà ayé ti Buhari mo ní bí ó bá ṣe ṣe yóò sojú wa wa ò ní ní kò ní ṣe é ṣe kódà náà là ń wá ṣùgbọ́n nínú kódà náà kẹ́ mọ́ fi ẹ̀tàn bọ̀ ọ́ ńgbà tí bọ́jẹ̀tì 2024 twenty four jẹ́ twenty seven trillion tó wá fò fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó lo ẹgbẹ́ àbólò kánàkò tó fi wá di 47.9, seven point nine kásà ní forty eight trillion naira lógun lè kì í ṣe mílíọ̀n kì í ṣe bílíọ̀n trillion kí ni ìyàtọ̀ tí ó dé bá ọmọ nàìjíríà tó dọ́kàn fetí gbọ́ owó ni ṣé ìṣe títì náà náà máa fi gbogbo ẹ̀ ṣe ṣé ìṣe aeroplane lẹ́ẹ̀tún fi rà ṣé ìṣe wípé ilé lẹ́ẹ̀tún fi kọ́ fún sẹ̀tìmà tó dáa ẹjá gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọràn tó mọyún gbé nínú ìkara wọn ẹ bá ń tẹ́sí ilé agbára pápápá ẹ mọ́ dènà pẹ̀lú. And we had several budgets running at the same time. Uh, so it's time now to consolidate all these budgets and now close some of the other budgets and now focus on a new budget for 2025. Uh, because we need to understand what the impact of the reforms are uh, to understand what that performance is. And that's the information that I think the Minister of Budget and Planning needs to provide now. Uh, because if you take a look at last year's medium-term expenditure framework, they were off on all the targets. Um, you know, we, they were projecting 700 naira, for instance, for exchange rates. Uh, and a lot of all those projections for the next three years were far off targets. And as you can see, we had a deficit of 13 trillion from 2023. Uh, so no, uh, about 13 trillion from 2022, which we carried over to 2024. And the deficit this year was projected at about 10 trillion. Uh, and um, now with the supplementary budget, that deficit should be close to about 18 trillion. Uh, so we have significant challenges in terms of deficit financing. And now with this huge budget, the question now is what revenues do we have in place to finance this budget? How are we going to raise the revenues to finance this budget? Because traditionally, we've only been able to meet uh, 70, 65 to 70 percent of our revenue targets. Uh, so there's serious challenges on the revenue side. So that's those are the questions that are still unanswered. So I think it's important that we review uh, this year's budget performance, uh, and then we now begin to understand the details of this uh, budget for next year, uh, because the key question is how are you going to finance this budget? so that's really where the challenge is. Rufai ti wá ń question lọ́wọ́ arákùnrin wípé eh, a ti gbọ́ pé forty seven point nine trillion ni ààrẹ buwọ́lù báyìí tán fẹ́ gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin ṣé tó bá máa fi délé ìgbìmọ̀ asòfin náà náà bá pàdé ẹ̀ <laughs> eléyìí tí wọ́n tí ìmọ̀ mọ́ṣe mọ́ fọ́ǹdì ẹ̀ báyìí tó sì jẹ́ wípé eh, ibi tán gbọ́kàn sí náà tán uh, fojú sí ni pé kán rè yáwó kí ni ó ṣẹlẹ̀ tán náà bá tún fi owó kún torí a wípé ilé ìgbìmọ̀ asòfin náà wọ́n lẹ́t tọ́ wọ́n lè fowó kún wọ́n sì lè yọ ń bẹ̀ wọ́n lè láwọn ògbáǹtí ààrẹ tí wọ́n fọwọ́ sí. also talked about with the reform programs and all that because as you see the finance minister also talked about raising another 2.2 billion dollars uh, in external debt financing um, uh, and so 1.7 billion of that was going to come from a eurobond and about another 500 billion from a sukuk type of a program. So the challenge you have with that is that in the last one year or so, our, our domestic debt profile has moved from 50 trillion naira to about 70 trillion naira. So we've put in about 20 trillion naira uh, on the debt uh, profile. That's nearly 50% of the existing debt. Uh, so that's pretty significant. Um, so on the foreign debt side, it's stabilized at about $41 billion. Mm. So with these new borrowings and other borrowings, maybe by the end of this year, we should look at our uh, external debt borrowing close to about 45 uh, billion US dollars. Uh, and it's becoming unsustainable. And the reason why is that our credit rating uh, uh is still CAA1, uh, although the outlook is positive, but that means that these bonds are non-investment grade, uh, which you call junk bonds. So clearly that is why the premium we're paying on financing is in double digits. Uh, tí bàbá ìsọ náà ni wípé ẹ̀yàwó náà ni wọ́n máa gbẹ́kẹ̀lé àti uh, tó ń pè ní sùkúùsì gbogbo àwọn ẹ̀yàwó lóríṣiríṣi náà ni àti bond ti federal government tí wọ́n ń rèsì pàápàá jùlọ ilé ìtàn ṣe láìpẹ́ ìtàn ní kí ẹ̀yin ará diaspora kẹ́ ẹ wá mọ kówó yín wá o tó jẹ́ náírà dọ́là bond wọ́n ní rẹ̀ náà tó máa gbé sókè wọ́n ní gbogbo owó tí nàìjíríà wá jẹ báyìí àti nlé àti lókè òkun wọ́n ní ó ti lékè ń kà sí. wọ́n lè lọ bí forty five billion dollars dollars pẹ̀lú twenty billion dollars ti domestic debt <laughs> ah, owó tán yá ń ta àtẹlé ìtàn yá ń lé wọ́n ní gbogbo ẹ̀ wá ń lọ sí bíi sixty five billion dollars ẹ sì bá ń ṣe calculator mi ò gbé ẹ bá ń fi calculator yín ayárabíàṣá ẹ bá ń fi ṣe sí náírà dọ́là ní sixty five billion dollars yìí. Uh, lórí uh, ọ̀rọ̀ tuntun uh, lórí ngbà tí bọ́jẹ́tì jẹ́ twenty seven trillion yẹn o ní ìsìn tí bọ́jẹ́tì ti wá fòfẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó ti fẹ́ wọ forty seven trillion forty seven point nine kásà ní forty eight èló ni gbogbo gbèsè yóò jẹ́ hmm. ẹ mọ̀ múra lẹ̀ o ẹ fún okùn ṣòkòtò yín dandan kó lè. the subsidy removal which we talked about. the foreign exchange liberalization, which was the highlight of the reform programs, we, if the subsidy is no longer there, um, and um, we, we haven't seen the commensurate increase in the revenues of government. Uh, so, and again, with this talk of increasing oil production to 1.8 billion barrels a day, then we need to see that reflected in the foreign reserves, and we need to see a, a more transparent federation accounts operation system, which these oil revenues are going into and of course, eventually that will also be reflected eventually in the level of our reserves. So if you're at 1.8 uh, million barrels a day, your reserves should be at at least $45 billion. So that is not yet reflected. So until we get to that stage, we're there. But you know, we are definitely in a critical stage right now. iná lẹgbẹ́ àwọn ilé ìdáyọ sọ́bsidì gbogbo owó tí wọ́n san mọ́ torí sọ́bsidì lówó ìrànwọ́ tó ń san lórí epo kó bá dínkù kó yẹ ẹ̀dínwó uh, bá dé bá epo tẹ́ ń rajẹ já lápọn ṣùgbọ́n ní ìsìn tán ti yọ tíjọba ọba yín san ó mọ́ tó rọ́pọ̀lọpọ̀ ń gbàgbé ìtumọ̀ sọ́bsidì wọ́n ti dẹ̀rú mọ́ yín lọ́wọ́ ìjọba ọba yín uh, fi owó ìrànwọ́ sí mọ́ àwọn ọmọ nàìjíríà náà ń forí kó tepo fi wọ́n tán bá wọn sanwó ìrànwọ́ mọ́ ní ó yẹ kí ó ti reflect kó uh, ti káfíhàn rẹ̀ ti wà nínú federation account bẹ́ẹ̀ náà ni ní ìsìn tán sọ wípé nàìjíríà ti fẹ́ mọ́ produce one point eight billion barrel per day eh? epo sì wà nàìjíríà o one point eight billion epo rọ̀bì ni o kì í ṣe uh, petrol per day. wọ́n ní gbogbo yẹn kò tí ì farahàn ní federation account ta ní tọwọ́ bọ federation account. The money supply has hit a record high of 100 trillion and you are not seeing any results in decline in inflation. When we saw the decline in inflation in trajectory, all of a sudden, that is why I said this fuel price situation. is back up. So all of a sudden, you now come back with another pricing on the fuel. Jack then, of course, inflation comes back. So it's a zero-sum game. So if you do not sort out these issues with Dangote and the IPAMs and the Chapmans and all those man uh, eh, marketing agencies, <laughs> you know, you need to have some sort of resolution. Petroleum pricing is based on plat prices on an international markets. You can go on the internet and you will see the price of PMS on international flat prices. So it's that benchmark we all need to adopt. And depending on the direction of oil prices, then you know pump prices will, will adjust accordingly. So we do have significant challenges that we need to address because right now we're the reform process is in a fatigue and we're in, we're in an economic quagmire. The the lórí ọ̀rọ̀ exchange rate iye tó ń ta dọ́là sí náírà tí náírà bá dé lọ́dọ̀ dọ́là ó ní yóò ṣe gbẹ ṣé ìkúùkù sí dọ́là na náírà yìí ṣé yóò kọ́ntínú ni àbí náírà náà ó gbọ̀wọ́ ẹ jẹ́ àgbọ̀rọ̀ lẹ́nu bàbá wa ọ̀jọ̀gbọ́n yìí. Because what you need to look at from the government is to take a look at the fiscal, the, the medium-term expenditure framework and fiscal strategy papers. They're off. All those projections are off completely. It's very unrealistic. It's not close to reality. That is my concern. Because if you budget based on this, and we are now in 2024, we look at that. At the beginning of the year, remember that we put together a guidance on the foreign exchange, yeah. which was correct today. Now we have changed that forward guidance to between 1,800 to 2,100. And we're telling a lot of our own investors and clients that when you're budgeting next year, you should budget with 2,000. Wow. Okay? And to be able to maintain your value. And the reason why is not far fetched uh, because we still feel that inflationary pressures are going to be there and it's going to persist. Um, you are also looking at the fact that government expenditure is going to be there. Deficit financing is still going to be there. Now, while the government does have headroom on borrowing, you see, the essence is the fact that you need to be able to get your revenue model. And like I've said before, when we talked about this NNPC uh, uh, balance sheet, if you take a look at the assets and the liabilities of the federal government of Nigeria and you approach any bank, that is why we have a rating that is not investment grade. Junk status. It's junk bond. So the reason why is that your liabilities profile is not commensurate. So what you need to do, like I've said, is that we need to sell down these JV assets. By selling down these JV assets, we can raise 50 billion. And that's what you do. You restructure your balance sheet as government. You, you cannot continue deficit financing. It's not possible. You need to sell down some assets. You need to raise the $50 billion in cash, and you need to pump it to reduce your debt profile, and you need to increase the efficiency of the NNPC. So I want to get something right. kódà gbogbo tí bàbá ń sọ náà ni wípé àwọn wà nú àwọn tí wọ́n project tán forecast wípé dọ́là ó wọ two thousand bó bá yá wípé ẹ mọ̀ dá federal government lóhùn gbogbo àkọọ́lẹ̀ wọn nínú ìwé wọ́n ní kò wà realistic wọ́n ní deficit ìyẹn ni wípé negative side náà wà ìyẹn ni wípé gbèsè pọ̀ lọ́rùn wọn ju bí wọ́n ṣe ní dúkìá lọ bí wọ́n ṣe ní owó ń pamọ́ lọ èmi náà rántí liability àti asset ti tàn kọ́ wa nínú àkáǹtì mo ti eh, fi jẹ̀bà lọ́rọ̀ kan wọ́n ní liability wọn ó pọ̀ ju asset wọn lọ wọ́n ní nídìí èyí nǹkan kan ò tí ì yí padà sí ọ̀tún wọ́n ní wọ́n ta kán ta àwọn nǹkan kan táwọn fi rèé sí owó pé wọ́n láwọn dúkìá ó sì ti ta NNPC kí ni ìjọba tún lè tà ní ọ̀ràn létí kọ́sàmọ́ ta àwọn ọmọ Nàìjíríà sáà tí ẹ ti ta wọn ọmọ kan báyìí ó ó dá yá kúrò ní ọ̀dọ̀ Rufai oh, ẹjẹ́ a máa bá ìròyìn bọ̀ lẹ́kùnrẹ́rẹ́. ó rẹ káàbọ̀ padà o ẹ ní báyìí àwa máa lọ sí iléeṣẹ́ multichoice níbi tí wọ́n ti sọ wípé twenty one million naira bó ṣe máa wọ gbòòrè wọ́n ń ké làá wọ́n ń ké o iléeṣẹ́ multichoice tó ní DSTV àti GoTV ti gbà fún lọ́hùn o wọ́n ní wọ́n ti gba kádàrà Yorùbá náà ló sì lọ tó bọ̀ wọ́n ní béèyàn gba kádàrà yóò gba kodoro torí kodoro ló ṣàgbà kádàrà kodoro àti kádàrà ni àwọn iléeṣẹ́ multi choice tán gbà papọ̀ báyìí o nítorí wípé iléeṣẹ́ gbòógì méjì tó wà lábẹ́ wọn DSTV àti GoTV wọ́n ní wọ́n ń wò bọ̀ bí bọ̀bọ̀ làgùntàn wò ní o lẹ́yìn tí twenty one million dollars tí ìṣe náírà tó pòórá níṣẹ́jú ayé wọn lójú ayé wọn <laughs> wọ́n ní sẹ́ ẹ rántí wọ́n jà wọn lólè ẹni sàn jà wọn lólè wọ́n jà wọn lólè wọn lọ́wọ́ lọ́wọ́ báyìí àwọn ajínigbé ò gbé kankan náà àwọn ọ̀gá wọn tábà sọ pé wọ́n san <laughs> owó ransom wọ́n rè kó ibi tán rè kówó pamọ́ sí lówó ti rá báńkì tẹ̀rẹ̀ kówó pamọ́ sí wọ́n ti lukudeeti Heritage Bank ẹ rántí ẹ̀yin mélòó lẹ lówó ń bẹ̀ ó mọ̀ káàánú àwọn èèyàn wa tó lówó ní Heritage Bank anyways tówó yóò bá ti wọ five million naira tàbí tó jẹ́ pé gbèdéke five million naira náà ni tí ò jù bẹ́ẹ̀ lọ tí ò lé ó lè dín ṣùgbọ́n tí ò lé sí five million naira wọ́n lẹ́rọ owó yín gbà láìka àṣẹ tí ẹjẹ́ àmọ́ bárò ìbọ̀ àǹbá ààbò ẹ̀ ló pẹ́ ṣé ẹ rántí báǹkì yẹn tó lu kúdéètì lọ́jọ́ sí heritage bank tí arábìnrin ọmọ nàìjíríà kan pariwo lórí ẹ̀rọ ayélujára wípé wọn ò fóun lówó oṣù òun òun òrówó gbà ibẹ̀ ní iléeṣẹ́ àwọn sanwó sí kò pẹ́ kò pẹ́ rẹ̀ tó pariwo ìsíta lórí ẹ̀rọ ayélujára ní iléeṣẹ́ báǹkì lukudéètì láwọn èèyàn bá ní orí arábìnrin ló mú báǹkì àṣẹ àwọn tí ó foríko pọ̀ iléeṣẹ́ foríko àwọn èèyàn náà lọ́kùn òjọ̀kan individually náà foríko wọ́n ní lọ́rọ̀ kan o lẹ́yìn ìtàkóbá wọlé ní àjọ ìjọba tó ń rí sí ìfòfò rẹ̀ mí tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn ìṣọ́ráǹsì wọn NDIC náà bá dá sọ̀rọ̀ nítorí bí báǹkì bá ti kó bá wọlé báwọn àwọn ni CBN mọ́ ń jọ̀wọ́ wọn fún CBN ló sì ń fìyà jẹ heritage lórí àwọn ìgbésẹ̀ kan wọ́n ní àwọn ìlànà tó ń fi ilẹ̀ fún àwọn báńkì wọ́n ní wọ́n tẹ̀lé ó ń jọ bí ẹni pé wọ́n ka iṣẹ́ burúkú mọ́ wọn lọ́wọ́ o ẹ lẹ́yìn náà náà síìsì láìsẹ̀nsì wọn lẹ́yìn kan síìsì láìsẹ̀nsì wọn náà bá pé gbà wọlé o ṣé bí kan sì tó síìsì láìsẹ̀nsì wọ́n ti fún àwọn olówó lówó wọn wọ́n ní ogbe fóun fólóhun súnmọ́ ogbe kọ̀jálẹ̀ kò fóun fólóhun o eléyìí ló dífá fún iléeṣẹ́ multi choice tí wọ́n ń ké wọ́n ń sunkún sínú omi ò yọ lójú wọn lóòótọ́ ṣùgbọ́n ó dùn wọ́n ọmọ iye ọdún tó fi kówó ìjọ kì í ṣe kékeré wọ́n mọ iye àwọn orí tútù orí gbígbẹ ọmọ nàìjíríà wọ́n ní ẹ wá sanwó lóríṣiríṣi wọ́n ní lọ́rọ̀ kan wọ́n ní mọ́tò tó ti lọ náà ń juwọ́ sí inú mọ́tò ọ̀hún sì lówó wọn wà. ìsìnkú ndic ìyẹn nigeria deposit insurance corporation wọ́n fọkàn àwọn kọ́sọ́mà balẹ̀ nígbà náà pé ẹni tó wó rẹ̀ ò bá tó five million náà yóò tètè rówó rẹ̀ gbà àti pé àwọn òṣìṣẹ́ àwọn ń ṣiṣẹ́ lórí rẹ̀ bí àwọn oníbàárà heritage bank wọ́n ṣe máa rí owó wọn gbà padà ṣùgbọ́n tí owó rẹ̀ bá ti five million lọ wọ́n ní kó wọ́n ti retí báyìí o wọ́n ló dìgbà táwọn bá lu àwọn dúkìá wọn tà ìyẹn dúkìá heritage bank gbogbo branch fúláàtì wọn gbogbo ilé tán kọ́ tó bá sì jẹ́ pèsè ni wọ́n yálégbé <laughs> tó tún jẹ́wọ́ ilé bẹ̀ ẹ mọ́ retí pé wọ́n ta dúkìá kankan ẹ mọ́ retí pé wọ́n ta dúkìá kankan o àfi bóyá àwọn mọ́tò wọn ìyẹn tán bá kó lẹ̀ sínú ọ́fíìsì tán tilẹ̀kùn mọ́ àti àwọn kinní tán fi ń kawó báǹkì mélòó ló fẹ́ rà èlò náà fẹ́ rà á bóyá tán bá rí ṣíà àwọn náà tán bá ní ṣíà kan rí tàṣùmẹ́mi náà pé kí báǹkì tó dúró déédéé tó list wọn sórí kíní stọ́ọ̀kì nàìjíríà èmi rò pé wọ́n ti rán ní capital base ni pé in case tán bá máa lukudéètì owó yẹn á tó sẹ́tọ̀ àwọn oníbàárà wọn ṣùgbọ́n ó ń jọ bí ẹni wípé multi choice wà lára àwọn oníbàárà kan gbòógì tó kówó tó tó báyìí síbẹ̀ lọ́rọ̀ kan o wọ́n ní owó ti wọgbó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ó ti bómi lọ o ṣùgbọ́n àwọn èèyàn ti wá ń bá wọn ṣe pàṣípààrọ̀ owó yìí o wọ́n ti ń bá wọn fi exchange rate wọ́n ti ń bá wọn fi calculate ẹ̀dọ́ ẹ̀dẹ́kun ẹ̀ bá mú calculator yín jáde twenty one million dollars ní àsìkò èmi ló kàn èlò ni ó jẹ́ in fact gbèsè ńlá náà bá wọ̀ torí ní lásìkò Buhari lọ́rọ̀ ti ń já rìnrìn èlò ní twenty one million ó jẹ́ ẹ̀ ń bá jẹ gbèsè wàhálà dé bá gbogbo gbèsè tí Nàìjíríà náà jẹ síta láì ní mílíọ̀nù mílíọ̀nù ní dollars wọ́n ṣe ń san dọ́bù nìyẹn o bẹ́ẹ̀ ni náírà ni wọ́n fi san láyé Buhari gbogbo gbèsè tí Nàìjíríà jẹ tó bá jẹ one million dollars ni mo kàn fi ṣàpẹẹrẹ ni ó jù bẹ́ẹ̀ lọ láyé Tinubu tó bá máa san padà báyìí ní ìsìn at seven hundred ní to one dollar ní lábẹ́ Buhari gbèsè tó bá máa san gbèsè yẹn padà lábẹ́ Tinubu ní ìsìn wọ́n fi one thousand lé yóò jẹ́ one thousand seven hundred to one dollar ẹ wá wòye tí wọ́n san hmm. eléyìí ní agbára o nídìí èyí ẹ̀yin ti diaspora ni mò ń bẹ̀ o ẹ sọ́ra yín mo fẹ́ sáré kówó lọlé mo fẹ́ transcoil sílé wọ́n ní èkíní náà ń ṣe dọ́là lónìí wọ́n ní kíní kan náà ń ṣe pàǹsì lónìí èmi ò ní o mọ̀ fowó ránṣẹ́ lé o gbogbo àwọn báǹkì tó ń wò yẹn eré náà ń ṣe o wọ́n mí ní bísínẹ́sì o <laughs> bó o bá rò pé wọ́n ṣí báǹkì láti ṣe bísínẹ́sì ó tanra rẹ ni o eré náà ń ṣe owó cheap wọ́n ṣe wọ́n serious as bankers wọ́n serious ṣé bí ẹ wo ẹ̀sùn tó fi kan GTB lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ẹ gbogbo ká ẹ ẹ gbogbo customer base tán láwọn ní wọ́n ní wọ́n yin òkè ni wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ń ṣe awúmọ̀jẹ wọ́n ń ṣàyídáyídá wọ́n fẹ̀sùn kàn wọ́n ní o wọ́n ń àwọn customer tí ò mọ̀ pọ̀ rẹ́gísítà wọn kó níbàárà wọn lè pọ̀ lójú ṣùgbọ́n wọ́n mọ bọ́ ṣe ń ṣe bísínẹ́sì ibi tán ti ń rówó ẹ̀rín yín ń pa mí tán bá tọwọ́ bọ àkáǹtì rẹ tán sì mọ̀ pé wà ń diaspora tó rò pé o lè pè wọ́n lórí aago wọn tó wà nàìjíríà gan wọn làṣẹ ìṣòwò wọn wọn ń jáwó lọ gbọ́ròyìn ó jẹ́ sọ́ra rẹ kò sí èèyàn kankan tí ó dúró tí ó CBN nísìn wọ́n sọ̀gọ́ sí àwọn oníbàárà heritage ni àwọn kìíní òṣèré gbé wọn lọ báńkì eh, kan gbé wọn lọ kóòtù kan ní CBN ní ó san wọ́n sì lẹ́tọ̀ọ́ àti gbé wọn lọ torí CBN gba capital base lọ́wọ́ wọn nígbà tó sì ṣẹlẹ̀ wọ́n fi dá àwọn oníbàárà lójú pé àwọn ọ̀hún owó wọn gbà wọ́n wọ̀ọ́rì wo mọ̀jẹ̀ kan tàn gbogbo èbò tó ń fọ ìyànà ní kíní jáde ìyẹn eh, NSA olórí wọn ń bẹ̀ nínú rìbádùn ti ń fọ́nù ọ̀gá rẹ̀ kí lẹ expect kò ṣe tẹ́lẹ̀ téèyàn bá ti gbàṣẹ yóò fẹ́ wá ojúrere ọ̀gá rẹ̀ ṣé n tó wá sọ jọun tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀jẹ̀ kan tàn yín o wọ́n ti ní ẹ mọ́ kówó wá wọ́n ti ní ẹ mọ́ ṣe oríṣiríṣi sẹ́yìn náà ti rí ọ̀rọ̀ tí ará bí sọ níbi tí àwọn tó mọyún ìgbénú kára wọn àwọn ọ̀mọ̀ràn ẹ ti rí gbogbo ọ̀nà tí wọ́n lu wọ́n highlight jáde lórí ọ̀rọ̀ bọ́jẹ́ẹ̀tì wọ́n ní wọ́n àfojúsùn wọn lára bí tó ti fẹ́ rówó wọn ní kò sówó ńlẹ̀ gbèsè náà ni àfojúsùn wọn náà ni pé wọ́n tún fẹ́ẹ́ rèézì bọ́ǹdì míì ojú wọn ti ràn mọ́ àwọn diaspora báyìí wọ́n bá fowó rẹ̀ jógèlèdè tí ẹ bọ́ ọ̀nù owó òtútù òtútù burúkú ọwọ́ gan wọ́n jẹ́ kówó rẹ̀ ó rè gan lọ́wọ́ wọn ọ̀nà dín o ó rẹ ẹja kó mẹ́wọ̀n ẹja sáré gba orílẹ̀-èdè Jordan lọ níbi tá a ti gbọ́ pé ọmọ Nàìjíríà kan dókítà ni tó kú sí orílẹ̀-èdè Jordan Chukwuemeka Agbo ọmọ Ìgbò ni wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní o wọ́n ní a gbọ́ wípé látòrí bákọ́nì ni wọ́n ti wọ́n jù àwọn ẹbí rẹ̀ ni wọ́n jù ni wọ́n ní kì í ṣe pé jábọ́ kì í ṣe depression lélẹ́yìí ah wọ́n ní wọ́n jù ni o wọ́n ní ọ̀rọ̀ yẹn ò yé àwọn tó wọ́n gba orílẹ̀-èdè Jordan lọ wọ́n bá àwọn ọlọ́pàá wọn ń bẹ̀ àwọn ọlọ́pàá náà ń wá wá wí wọ́n ń tẹ́wọ́ wọ́n sọ autopsy wọ́n sọ oríṣiríṣi àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọn lè tọ́ka sí n tó pa àjọ World Health Organization WHO ló sì rán lọ síbẹ̀ ó wà lára àwọn dókítà tó gbóǹtarìgì dókítà tó ń dẹ́kun polio àrùn polio káàkiri àgbáyé kí wá ní ìgbésẹ̀ WHO kí wá ní ìgbésẹ̀ àjọ àgbáyé WHO kí ni ìgbésẹ̀ Nàìjíríà fúnra wọn ṣùgbọ́n àwọn ẹbí ò dúró de ìgbésẹ̀ àwọn aráabí o fúnra wọn wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n bá kọ lẹ́tà wọ́n ríǹgì bẹ́ẹ̀lì sí bàbá wa Sam Fẹ́mi Fálànà wípé ẹjọ́ èló lẹ fẹ́ gbà ẹ mọ́ dojú tì wá ẹ wá rẹpírísẹ́ǹtì wa ẹ̀yin là ń wò ẹjẹ́ kọ́lọ́ ń lòyìn fún wa wọ́n láwọn fẹ́ mọ ikú tó pa ọmọ àwọn bẹ́ẹ̀ náà ni wọ́n fi ibi tí ó ti jábọ̀ wá orí three story wọ́n sì sọ wípé kò jọ bẹ́ẹ̀ ni pé ó wá jábọ́ fún ara rẹ̀ wọ́n ní ó jọ ẹni pé wọ́n ti jábọ́ ni lẹ́yìn ìgbà tó jábọ́ bọ́dà rẹ̀ tó bá wa sọ̀rọ̀ ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní òun rí àpá tó pọ̀ lára rẹ̀ ẹ bá ń tẹ́sí ilé agbára ẹja gbọ́rọ̀ lẹ́nu bọ́dà rẹ̀ aláàkó tá a fi sòfò ní pápápá. In fact, the police in Jordan also told us that they did not have any conclusive information on how he, how he died. Uh, subsequently, uh, two autopsies have been conducted. One was conducted in Jordan and another one in Nigeria. And doing autopsies revealed multiple skull fractures and a death caused by blunt force trauma. And uh, the autopsy in Nigeria was conducted by reputable pathologist, And this pathologist has confirmed that the injuries could not have been caused by a single fall. In fact, they completely ruled out uh, accidental death or suicide. tọ́nà láti gbọ́ yẹn o lẹ́nu brọ́dà olóògbé ó ní àwọn ṣe autopsy míì tó sì jẹ́ pé nàìjíríà làwọn ti ṣe tọ́wọ́n sì ṣe dáadáa ní o tọ́wọ́n náwó nára wípé àbálọ àbábọ̀ rẹ̀ àbájáde rẹ̀ sọ wípé ẹ̀gbọ́n àwọn òkú látàrí wípé ó jábọ́ látòrí bákónì wọ́n ní gbogbo àpá tó wà lára rẹ̀ wọ́n ní wọ́n fún lápá yẹn ni. for the initial report from WHO Jordan on how they concluded that my brother fell from the roof of a three-story building to the ground, uh, since neither the information provided from the police nor the findings when we are in country in Amman supported their statement. Uh, since then, WHO Amman uh, has not provided that information. ó ga odidi WHO tó rán níṣẹ́ náà náà wá ń gba ájú tó ń gbẹ̀yìn tó ń dọwọ́ bo gbogbo ẹ̀ ṣùgbọ́n Arise wọ́n bá senior advocate sọ̀rọ̀ yẹn san Falana Fẹ́mi Falana ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá Fẹ́mi Falana. discovered that and established a case of massive intracranial hemorrhage multiple skull fractures and other injuries which could not have arisen from a single fall because there was internal bleeding you know uh, and, and which suggested consistent trauma. And interestingly, the findings of uh, the pathologists here were confirmed by the Jordanian police in their investigation. ṣé àṣírí WHO tù sí nàìjíríà ìjọba nàìjíríà ó mọ àwọn àwòrán ìkànnú ọmọ wọn rèé ohun tá à ń sọ náà rèé o pé gbogbo wọn ṣe máa ń hùwà rèé o tó bá yá àbíkẹ́ dábírí ẹ dìde ìyá wa ìyá àbíkẹ́ dábírí wọn ti ní mọ̀mọ́ fi wá sí mọ́ <laughs> ẹ dìde ẹ wà wọn ní ẹ nàìjíríà ṣe kinní kan wọ́n ní ohun tí pathologist tó wà ní nàìjíríà àbájáde eh, ìwádìí tán ṣe wọ́n ló wà níbàámu pẹ̀lú ohun tí àwọn ọlọ́pàá Jordan náà ṣe wọ́n ní táwọn ti WHO tí arákùnrin bá ṣiṣẹ́ nìkan ló yàtọ̀ kí ni tó ṣẹlẹ̀ ṣé ìṣe parákùnrin yìí ti màsírí kan ṣé ìṣe pé ó ti ní breakthrough kan ṣé ìṣe wípé ó ti ní eh, kí la lè pè náà kó mọ̀ ẹ́ pò náà ṣèwádìí lórí ọ̀rọ̀ pólíò tán rán torí dókítà ní bóyá ó ti ní àṣeyọrí kan tí wọ́n fẹ́ kó gbé jáde àwọn ará bíi wọ́n kàn máa ń mọ́nẹ́jì irọ́ ni wọ́n láwọn ń wá kíọ̀ àwọn ń wá ìwòsàn irọ́ náà ń pa ọ̀gbẹ́ni lè ti màsírí wọn kó ti rí wípé ah, nǹkan báyìí ló yẹ ká papọ̀ mọ́ ilé yìí tí ó fi eradicate kínní ìpalapata ṣùgbọ́n lọ́rọ̀ kan nígbà tán ti mọ̀ pé ó wọ́n wà wọ́n sì yanjú ẹ̀ wọ́n sì ti mọ̀ pé ibi títí ń bọ̀ ìlú tó ti ń bọ̀ orílẹ̀-èdè títí ń bọ̀ wọ́n káràmọ́ sí ẹ̀mí èèyàn wọ́n wò ó ràn ní lẹ́yìn kankan bá kẹ́dùn wọ́n mọ̀jú ẹ lọ Nàìjíríà wọ́n jẹ́ kan bọ́ kẹ́dùn o mo tún fàdúrà tì fún ọ wọ́n ní bẹ́ẹ̀mi àti ẹ kẹ́dùn Nàìjíríà o torí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n mọ̀ bọ́n ṣe ń bá àyàn kẹ́dùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí ló ń tọwọ́ wọn yọ sórí àwọn ọmọ aráàlú tí ètí ẹ ṣe pé ọ̀tá àta ló dípa àwọn gan-an náà dìde lòdì gẹ́gẹ́ bí alágbára gẹ́gẹ́ bí gòláyàtì gẹ́gẹ́ bí òmíràn lòdì sí àwọn ọmọ ológo ní nàìjíríà mo ti fẹ́ mọ preach ah ń gùn mí ọlọ́run ó ṣàánú yóò jẹ́ kí bàbá Fẹ́mi Fálànà rí ṣe nítorí ẹ̀ làwa náà ò ṣe lè ta ara lè wa lọ́pọ̀ kò sí bó ṣe lè rí a lè tara lé wa lọ́pọ̀ pàápàá jùlọ bá a bá rírú àwọn èèyàn báyìí tá à nírú wọn tó pọ̀ èèyàn lè mẹ́hẹ èèyàn lè rìn kó fẹsẹ̀ kọ kò sí bá a ṣe mọ̀ rìn kò rí mọ́mì ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá náà ti kẹ́kọ̀ọ́ a lè bá àyàn wí náà ọmọ wa tó bá mẹ́hẹ ṣùgbọ́n àní mọ́ kọ̀ǹdẹ́ẹ̀mù wọn mọ́ àmọ́ ro iṣẹ́ rere tán náà ti ṣe sẹ́yìn àmọ́ fipò kásákìyèsí. òun náà lẹ́sìn gbọ́ yẹn o ọlọ́run ní já rí ibi o àní kó sọ́wọ́ ẹni tí ń lé ẹ̀mí wa o ọlọ́run ó bá àfòfò rẹ̀ mí o yóò sì mú àwọn tó ṣiṣẹ́ yìí ní Jordan lọ́hùn kí ìjọba Nàìjíríà náà kọ́ mọ́ fọwọ́ gbẹ̀fẹ́ mú o kọ́ mọ́ wò pé ó ti lọ ó ti lọ bó tiẹ̀ ti lọ ó ti lọ náà ṣùgbọ́n ẹja fitafita kẹ́ lé example. wọ́n rẹ̀ àníbàyẹ̀ ẹja àgbàlẹ̀ Haúsá lọ́wọ́ níbi tá a ti gbọ́ tí ìkan nínú àwọn ọ̀mọ̀wé ibẹ̀ tó jáde síta lórí fọ́nrán nínú fọ́nrán kan tá a mọ̀ fi hàn yín níbi tó ti gbóhùn sókè wọ́n ń sí máìkì ilẹ̀ fún ó ní ẹ̀sìn Islam ló fa Boko Haram nílẹ̀ Haúsá political Islam ó ní ẹ̀sìn wo ló tún jẹ́ political Islam wọ́n ní tó bá máa jí politics àti Islam papọ̀ wọ́n ní òun ló ń jẹ́ political islam mo ní kò tí ì yé mi wọ́n ní fífi mùsùlùmí ṣe òṣèlú ló fà á tí ilẹ̀ haúsá fi ń jẹ ìyà terrorism olóṣèlú hmm, ẹ̀yẹ mi ni o wọ́n lọ́rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ kan o wọ́n ní kò wọ́n rárá ṣùgbọ́n ọ̀rọ̀ inú ẹ̀ sọ̀wọ́n àyà ló kọ́ ó ní ọ̀gá mi ẹ̀ sì fi àwọn èèyàn lémo ní ó dáa ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ haúsá tó sòótọ́ ọ̀rọ̀ ó ní ẹ̀sìn islam ló fa ìgbà terrorism nílẹ̀ haúsá àti ní nàìjíríà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ara wọn ló sọ bẹ́ẹ̀ ó múra bí wọn bó tẹ̀ pọ́rọ̀ ẹ̀ fẹ́ yàtọ̀ bó ṣe máa ń sọ english kọ́ ló ń ṣe sọ ṣùgbọ́n orúkọ rẹ̀ orúkọ haúsá ni ẹ bá ń tẹ̀sí ilé agbára ẹjẹ́ agbó òdòdó ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. leadership of the armed forces and uh, the political leadership of the state concerned as it concerns this group, whether it is new or old, but as it concerns this Lakurawa group that, is, that has been identified and designated as a terror group. So the army is telling us we're going to go after them and decisively deal with them. That is quite a definite statement that should come out of the Lashwadi like, Armed Forces. But there's something interesting that the state government actually said about this group. Mm-hmm. They described the group, according to the deputy governor, as a faith-based group. Mm-hmm. And that brings us to the answer as to how we got here. You see, northern Nigeria has been fertile or as long as one can remember, in incubating, germinating, and growing the seeds of radicalization. And what you see happening by way of Boko Haram insurgency is simply a violent manifestation of a prolonged period of indoctrination and radicalization that has been rife in northern Nigeria. And this is precisely the reason why when you have splinter groups out of the Sahel, rather than making a landfall in Ghana, in Cote d'Ivoire, the Republic, another country that share border with the Sahel, it makes a landfall in Nigeria. When Libya was destabilized, Nigeria bore the brunt of that destabilization more than any other country along the west coast of Africa because there is a fertile ground that incubates, germinates, and grows seeds of radicalization into a monstrous cancer sin by way of insurgency. Lakurawa is just one of those groups. And we're likely to see more groups like this in the future sprout from this very fertile ground northern Nigeria. Political? Islam. Islam. Islamic separatism of all kinds. When the Salafi movement made a landfall in Nigeria in the early 70s, northern Nigeria lost that secularity that was the old northern region. When Samadu Bello was able to weave a mosaic of religious and ethnic groupings into a comprehensive northern identity under the banner of Ariwa, that was as Christian as it was a Muslim, or in essence, neither Christian nor Muslim, that was all inclusive, we began to see a shift towards Islamic survivalism. Do not forget there was a history to this region too, as a part of Africa that straddled the southern part of the Western Sudan. They had jihadi movement in the 19th and 18th centuries, which of course we expressed in Nigeria, which birthed the Sokoto Caliphate. There is this longing, there is this, you know, uh, aspiration to kind of reenact an Islamic state in Nigeria, particularly in the northern part of this country. And politicians have latched on this sentiment to politicize religion to the extent that they began to promise through politics and democratic structures the realization of this ideal Islamic state through the implementation of Sharia in some of the 19 other states of sin. And this group, for instance, like the Boko Haram group, before they went rogue, before they became violent, shared the same approximate ideals with these politicians and the political class. So, for instance, what is the difference between a group in Sokoto that is mandating the going of beds and trying to impose and enforce morality through a, a pseudo judicial uh, eh, system, and his back group in Kano, for example. So, in essence, we need to roll back all of the elements and ingredients that have made northern Nigeria fertile, a fertile ground for incubating and growing these terror groups. Do they see a need to? Country. Today we have Lakrawa. The entire country is battling to put out the fire of Lakrawa. After we battling to put out the fire of Boko Haram for more than a decade down. So this self-revolution is incinerating the entire country. And so the question is, for how long will the rest of non-Muslim Nigeria be willing, be willing to share this burden and to endure this incineration, this collective incineration? And so Northern region today has become the largest slaughter slab of human beings in Africa, arising from terror groups that are linked to religion. Boko Haram on one hand, banditry on the other hand, and I have like Royal Group we must, as a people, as a people of the region, the leadership, the religious class, the political class, we must begin to reverse the embellishment of radicalization in the mainstream. I said it because the seeds of radicalization are not sown on the fringes of the religious, of the Muslim community in Nigeria. It is in the mainstream. It has to be reversed, as other countries have done. Saudi Arabia has done the same thing. Other countries have to reverse it. You see, you need to reconcile the fate of millions of Nigerians with their Nigerian nationality and citizenship. Right now is a conflict arising from Islamic separatism that is being churned out every time, every day from every nook and crannies in the Muslim north. wo ó ṣe yọ̀ọ̀dà fún ọ wọn rí ohun òmùkọ rẹ n ò sì mọ ẹyẹ tó sú ọ <laughs> ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ ìkòwé jo wọn haúsá ọkàn múra bí haúsá ni mo lérò wípé eléyìí fẹ́ mọ́ jo ara àwọn haúsá tán wá láti ọwọ́ ọ̀sàlẹ̀ tí wọn kì í ṣe tá a lè pè wọ́n láwùsá ṣùgbọ́n dáírù náà porúkọ rẹ̀ ó sì sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ara àwọn pọ́ìntì táwa ń sọ rèé ń ló fìdí ẹ̀ múlẹ̀ ó sọ̀rọ̀ ń pa sàríà ó sọ̀rọ̀ ń pa tí àwọn Boko Haram ń fẹ́ tó sì wà ní ìbámu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ Islam tó ti ara kìíní wá ní ilẹ̀ haúsá ó sì sọ ó ní Saudi gan tẹ́sìn ti wá ó ní Saudi gan ò ṣe gbogbo eléyìí mọ́ ó nítorí ẹ̀ lẹ́ẹ̀sẹ̀ lè gbọ́ wípé tẹ́rọ́rìsì kan ń jà Saudi tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn Iran ọ̀dọ̀ àwọn Palestine kankan ní gbogbo ẹ̀ ló kọ̀dí sí tó sì jẹ́ wípé àwọn èyí náà ni náà ti àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn jihadisi tó wà ní Nàìjíríà wọ́n ti ya awọ náà ti bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ o bí ti tẹ́rọ́rìsì bá sì ti wà <laughs> yóò lé o kì í ṣogun kékeré o gbogbo eléyìí tán ń bá ẹ Biafra náà ń kọjú kinní kan náà ń kọjú kán tètè yá lọ tẹra mọ́ ogun àwọn tẹ́rọ́rìstì yìí ìyún le gan o ebi ti Biafra ebi kì í ṣe ogun ẹ̀sìn àwọn ilé ideology ni tí bàbá yìí sọ nìyẹn pé ideology wọn ti fi yí orí wọn bẹ́ẹ̀ bá dọ̀run ẹ gba wúndíá mẹ́wàá o lè kú fún mọ̀ọ́mọ̀ táwọn tó sì ń kọ́bọ̀n lé wọn lọ́wọ́ tán ń pè ní Boko Haram ìtumọ̀ ẹ̀ náà ni wípé àwọn ò fẹ́ ọ̀làjú ìbọn náà sì ń kó lé wọn lọ́wọ́ tán fi ń pa <laughs> ṣé ìbọn yìí sára ọ̀làjú. ẹ mọ̀ jẹ́ àpẹ́ lórí ìròyìn yóò yẹ ẹni tí ó yè torí bá a gúnyan nú odó bá a ṣe bẹ̀ nú èkó ẹ̀ pa wọ́n ní ẹni tí ó yò ní ó yò. because it allows you the uninhibited practice of your Sharia faith. For instance, as a Muslim, I do not take alcohol because of my religious beliefs. There's nothing in the constitution that compels me as a matter of citizenship obligation to take alcohol. The constitution does not compel me to steal as a matter of citizenship obligation. So everything that I'm not supposed to do as a Muslim, the constitution guarantees me the right not to do same. So why are you seeking the expansion of the? Because you want to impose your own will on others, and this is a secular state. And Nigeria must remain secular for the interest of all of us. So the step towards reversing this trend is to secularize northern Nigeria. We must dismantle all religious imprints in government structures. We must separate the state and religion effectively and dismantle all religious laws that have been imposed in northern Nigeria, dismantle all of the structures like Hizbanko, dismantle it. We need to secularized the North as it was in the First Republic. Mm. In the First Republic, you didn't have such challenges. The North was progressive. There was nothing like Boko was haram. That was why the Northern region was able to be the largest university in West Africa, in Northern Nigeria, by a Muslim leader. But today, there is, there, there is a conflict now as to whether Western religion will neutralize our faith as Muslims, if we will embrace it wholeheartedly. And you have scholars that are daily, as we speak, churning out ideas that are polluting the system and the politicians that are benefiting from it because there's another aspect to it that benefits the politicians. And that is identity politics. In 2023, for example, it was scandalous for anybody who is, who is citizenship minded enough to realize that the two leading parties had to pick candidates from the Muslim North, either as running mates or as candidates. For example, the APC picked a Muslim from the South and had to back Sada candidature with a Muslim from the North. The PDP just signed its own running formula and picked a Muslim from the North. You know why? There is this general consensus that has been accepted that the Muslim North always vote for religion in every electoral cycle irrespective of the competence or otherwise of the contending candidates. So political parties are curtailed to that, you know, consensus because of political gains. So this is what benefits the northern politicians. That makes them reluctant and not see the danger that this whole system portends for all of us collectively. Yeah, but the people who, I mean, because we know that during Boko Haram, there were scholars. Nigeria is a Muslim religion that is not even Islamic. I've made this point several You see, the most Islamic of states is not the one that's totally dominated by Muslims or that is governed by Sharia. And ideal Islamic state, in line with the tradition of the Prophet of Islam, are secular, pluralistic states where you have equality of citizenship of all, irrespective of ethnicity and religion or race, where there is fundamental human rights guaranteed to all, and most important, that is democratic in that recruitment process. So if you ask me today, countries of the West, like the United States of America, like Great Britain, like Germany, where you've seen an advancement in racial and ethnic and religious integration enough to produce apex strategy for these countries that do not come from the majority demography. These are the most Islamic of states. While the countries like Saudi Arabia and Iran in the Middle East are simply Muslim states, Muslim countries. ṣé gbogbo yín ti gbọ́ ìtumọ̀ Islam àti Muslim wọ́n ní ó yàtọ̀ síra wọn o wọ́n ní gbogbo àwọn Iran kankan Palestine tó ń ṣe gàgídíjàgan wọ́n lè lè pe àwọn ní mùsùlùmí ẹ̀sìn àwọn kọ́ńtírì mùsùlùmí wọ́n ní ṣùgbọ́n the practice of Islam gangan wọ́n ní tó bá dé ní àlàáfíà wọ́n ní tó bá dé ní ìdàgbàsókè wọ́n ní kì í ṣe ẹ̀sìn pé ẹ̀sìn kan rèé tó dá wọn kan yàtọ̀ rírọ́ wọ́n ní àlàáfíà ìdàgbàsókè wọ́n ní ẹ wá lọ sí Germany ẹ lọ USA ẹ lọ Italy ẹ lọ sí gbogbo àwọn Europe yìí wọ́n láwọn gangan ní ideology Islam tó tó tó jẹyọ lára wọn ọ̀rọ̀ ńlá ni bàbá yìí sọ mo lérò pé wọ́n ní mọ́ lé ẹ̀mí ẹ̀ káàkiri mọ́ báyìí ẹ jẹ́ agbọ́rọ̀ síwájú sí lẹ́nu ààrẹ yín o ààrẹ Tinubu kẹ́ wá bá ń gbé ọ̀rọ̀ wọn kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọ̀rọ̀ máa yìí kẹ́ wọlé ìtónilárí inú ọ̀rọ̀ méjèèjì méjèèjì náà ló ní lárí oníkankan òní ń bẹ o ṣùgbọ́n èwo ló ní túmọ̀ sí jù. is winning the war on terror and banditry. Our target is to eliminate all threats of Boko Haram, banditry, kidnapping for ransom, and the scourge of all forms of violent extremism. Within one year, our uh, government has eliminated many Boko Haram and bandit commanders faster than ever. As of the last count, over 300 Boko Haram and bandit commanders have been eliminated by our gallant troops in the northeast, northwest, and some other part of the country. We have restored peace to hundreds of communities in the north, and thousands of our people have been able to return home. It is an unfinished business, I agree, which our security agencies are committed to ending as quickly as possible. gómìnà Kano níbi tó ti ń lálàsé níbi tó ti ń sàǹfàpá jánu pé kí ló dé àwọn ná owó ribiribi sílé ìwòsàn pọ́blíkì yẹn tìjọba àwọn kóògùn bẹ́ẹ̀ àwọn ń fún onígunpá lóògùn ọ̀fẹ́ àwọn ń fún oní eléyìí lóògùn ọ̀fẹ́ hàn sí débẹ̀ drug bank medication bank sí di fail ta ní kóògùn jẹ ṣé ẹkún ti ṣébi náà ló pa yín débi náà ní bàbá wọn kóògùn jẹ o ibo náà wọn kó sí wọn náà ń kó lọ ni wọn ń jí lọ ni àwọn wo ni wọ́n ní àwọn nọ́ọ̀sì àwọn dókítà ibo náà ń kó o lọ ṣé ẹbí wọn ṣàìsàn ni wọ́n ní rárá wọ́n ní ọgbọ́n tó sì ń lò láti kó wọ́n ní àwọn aláìsàn tó wà lọ́sibítù náà náà ń lò mo ní bò ní ẹ ṣàlàyé fún mi ó ní bò ní kán ṣàlàyé fóun náà bá ṣàlàyé délẹ̀ wípé ṣé ọ̀gá aláwọn tẹ́ ẹ ní kán máa kó oògùn lọ sọ́dọ̀ wọn tẹ́ ẹ fi mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù náírà kó oògùn ọ̀fẹ́ wọlé tẹ́ ẹ ní kán máa rí nǹkan lò wọ́n láwọn ni wọ́n ń gbàbọ̀dè fún àwọn nọ́ọ̀sì ń dí ògùn o wọ́n ní wọ́n ń kó lọ́ọ̀ta wọ́n sì ń tà fáwọn aláìlera o wọ́n láwọn aláìlera náà ní gbàbọ̀dè fún yín o ó ní ó ṣe ní láàánú pé bíjọba Kánò ṣe ń gbìyànjú tó tí wọ́n sì ń sapá wọn láti mú ayédẹrùn fáwọn ọmọ ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ náà làwọn kan ń dàrú o ó ní owó lòun mọ̀tàn máa ń jí ṣùgbọ́n báyìí ó ní wọ́n ń jí oògùn náà o. wọ́n gbogbo tó bá lè dowó náà ń jí ní ìsìn nàìjíríà kọ́ ni tí wọ́n bá sì jí tán wọ́n á lè tà á lówó gọbọi nígboro ayé <laughs> wọ́n ní aninilára ti wá dọ́bù báyìí o wọ́n ti gbòde kan ní nàìjíríà báyìí ṣùgbọ́n ó kìlọ̀ fún àwọn olórí yìí náà ṣùgbọ́n a kìlọ̀ fáwọn olórí yìí náà tó àbí àyá sáà kìlọ̀ fún ọ náà tó nígbà táwọn náà ń jalè tó fagbádá pówó bílíọ̀n kan bílíọ̀n bílíbílí là ń gbọ́ létè wọn à ń kìlọ̀ fún wọn wípé yàtọ̀ sí pé ẹ̀ ń kówó ìjẹ àwọn fámìlì yìí nìkan ní jẹ́ ń bẹ̀ ẹ̀ ń dọ́gbọ́n kó àwọn ọmọ ẹ̀yìn yín náà lọ́gbọ́n àwọn ọmọ ẹ̀yìn yín wọ́n ń wò sí eyín àdán doríkodò ó ń wò sí ẹyẹ o wọ́n ní ṣùgbọ́n só ti wá dá wọn lójú báyìí o wọ́n láwọn aráàlú wọ́n ní wọ́n ti wá di ọ̀kànràn mọ́ wọn lọ́wọ́ báyìí o ìyà méjì ló wá ń jẹ àwọn aláìlera ní nàìjíríà báyìí ìyà oúnjẹ gidi tó lè mú ìlera tètè dé àti ìyà ogun tó lè wò wọ́n sàn tàbí kó dín ìnira wọn kù ṣé ìyá méjì ò ti wá rán jẹ òkú ìbẹ̀ báyìí ó òwe la fi pa o àfihàn kan ṣe ẹlẹ́yà o àti pé ṣe rí ìwọ̀nba àwọn dókítà tó ṣẹ́kù lórílẹ̀‐èdè nàìjíríà àwọn dókítà ti sá lọ gan wọn ti japa ṣùgbọ́n ìwọ̀nba àwọn tó kù lórílẹ̀‐èdè yìí wọ́n ní díẹ̀ nínú wọn lọ́lọ́ọ̀tọ́ o àwọn tó kù ò rán ìjọba wọn sì rán àwọn aláìlera wọ́n rán wọ́n ní ara àjọba náà ti ń mu ẹ̀jẹ̀ wọ́n ní ìdun ni wọ́n wọ́n ṣe mosquito gan wọ́n ní ìdun ni wọ́n wọ́n ní ìjọba wọ́n mẹ̀jẹ̀ ìjọba ẹni iṣẹ́ àwò wọ́n lára ìjọba náà ti ń yò náà ti ń fẹ́ láà yàtọ̀ sí oògùn jíjí wọ́n ní wọ́n tún transco àwọn aláìsàn àwọn aláìlera láti ilé ìwòsàn ìjọba lọ sí ilé ìwòsàn aládàáni tí wọ́n tán kọ́ wọn ní jẹ́ kíjọba mọ̀ tí wọ́n fi owó ara wọn dálẹ̀ èyí tí kò ní ilé ìwòsàn nú wọn wọ́n ní wọ́n á darí àwọn aláìsàn sí ilé ìwòsàn aládàáni bóyá ọ̀rẹ́ wọn ló ní wọ́n ń ṣe mákẹ́tà fún wọn mo ní ṣé dókítà tó máa ń ṣe mákẹ́tà ni wọ́n ní bó ṣe ń gun abẹ́rẹ́ náà ná mákẹ́tì mo ní iṣẹ́ àwò wọ́n ní sọ̀rọ̀ yìí tètè yí ọ ni mo ní kò yé mi owó nìkan ni mo ń yé mi tó bá ti dọ̀rọ̀ owó wọ́n láwọn jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n ní bẹ́ẹ̀ náà ni àti ilé ìwòsàn àti ilé àyẹ̀wò láàbù bóyá wọ́n fẹ́ wẹ̀jẹ̀ ni o wọ́n fẹ́ wo nǹkan kan ní wọ́n ní gbogbo wọn ni wọ́n ti ń san percentage fáwọn dókítà tó bá rí fa patients sí wọn mo ní àhóṣe ẹ̀yẹ mi ni o wọ́n ní àjàjà ẹni tó bá lówó dáadáa tó gba ilé ọsibítù àwọn aráabí lọ wọ́n ní ó kàn jàgbọ̀n wọ́n ní wọ́n gbowó ọwọ́ rẹ̀ wọ́n sì ní tètè prescribe oògùn tí ó tètè mú àìlera rẹ̀ kúrò wọ́n ní bóun náà bá wá gbàgbéra wọ́n ní ó sì sì kó bá bẹ̀ lọ wọ́n ní torí ẹ̀ lẹ́sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń fi owó túnùtúnù owó gọbọi tó fi ń tíráàbù lọ lé ìwòsàn ní ìlú òkèèrè tán lè gbà tọ́jú mo ní ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní o a jẹ́ wípé kò sí dókítà mọ́ ní nàìjíríà nu wọ́n ni mo lè sọ bẹ́ẹ̀ mo ló dáa o kí wá làwọn eléwé ọmọ ń ṣe wọn náà ń gbìyànjú ṣùgbọ́n ìwọ̀nba ni tí wọ́n ń bẹ̀ mo ní ó dáa èmi ò mú ìròyìn wá báwọn èèyàn mi o kí n tètè ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán kan lọ́jọ́ sí mo wá fọ́nrán yẹn títí títí káti ẹ̀ fi ṣe sàǹpù fáwọn èèyàn wa arábìnrin kan tọ́wọ́ tẹ̀ tán ní ilé ìwòsàn ìjọba ní ti ń ṣiṣẹ́ tẹ́ bá rí adúrú oògùn tó kó kí wá ṣe pé oògùn tó pọ̀ nìkan ó pọ̀ ṣùgbọ́n àwọn oògùn ńláńlá wọ́n wò pé àwọn oògùn kan dárúkọ ìgan sí àìsàn rẹ̀ wà ní Nàìjíríà ó mọ̀ kó oògùn o ń ṣépè ìfúnni fọ́nrán yẹn mo ti wá káàkiri ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ti rí fọ́nrán yẹn mo wá ń sọ mo ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àbálọ àtàbábọ̀ rẹ̀ náà ni wípé ó lè gbé ó lè gbà á ìjọba ń gbìyànjú láwọn apá kan omi wọn kàn pọ̀jọ kà lọ ní ṣùgbọ́n kò sí ìgbìyànjú tíjọba fẹ́ẹ́ ṣe àwọn èèyàn ò ní jẹ́ kíṣẹ́ wọn yọ wọn ò ní jẹ́ yọ nítorí wípé àtàrà àwọn olórí wọn náà ni wọ́n ti kọ́ ìwà olè àwọn ti wá mo lè jà ju olórí lọ torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn yúùtù ní ìsìn bẹ́ẹ̀ bá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n sọ fún yín pé bọ́n bá dórí oyè àwọn ò bàbẹ̀ jẹ́ ta ló wá fẹ́ tún nàìjíríà ṣe ẹni wọ́n ti bí ọdún òun náà fẹ́ bí <laughs> yorùbá ní ṣe lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló lè yọ ọmọràn ló lè mọ̀ àwa ti mọ̀nà òtítọ́ yìí náà àwa ti mọ̀nà iye yìí náà rárá kò yí padà jésù lọ́nà iye náà yorùbá nation lọ́nà iye náà tó ń lọ sílẹ̀ òmìnira àwa ti mọ̀nà iye yìí náà rárá kò lè yí padà torí ẹ̀ láyé máa ń sọ wípé no going back yorùbá nation lọ́nà tó ró ọ̀nà iye yìí o tó ń lọ sílẹ̀ òmìnira ẹ̀ á ṣàwo á gbé ó dára ní pápá àpapamọ́ fa àpò ṣòfò àwọn àmọ́ jarun pa àmọ́ yìí lu samboda nsuki ẹni àmọ́ yìí lu <laughs> ọ̀daràn ní ọ̀dà àti dúró láàrin méjì àjàrúnpá àjàrúnpá àsọnù <laughs> orí wọn lẹ́nu tá a bá sùn tí là ń jarun pààtì irọ́ samboda nsuki wọ́n ní kó o dọ́mú ìyá rẹ gbé o wọ́n lọ́yọ̀ ló wà o ta ni samboda nsuki wọ́n ní samboda nsuki ló fi owó boko haram jògèlè dé o àwọn wọ́n lóun àtàwọn àsọmọgbé rẹ̀ kan ìkànnù wọn ni Robert ah, tẹ́lẹ̀ nǹkan orúkọ lóró tí wọ́n bá yọ tí kúrò níwájú rọ́bọ̀tì kí ló kù okùn rọ́bà <laughs> ó lè ní jẹ́ àti mímì oṣodin ẹ mọ̀ gbọ́ oṣodin oṣodin ẹ̀ sórí rẹ̀ la fẹ́ mú wa fún yín o wọ́n fi owó aráàlú òyìnbó náà méjèèjì o Dansuki nìkan ló jẹ́ ti ilẹ̀ Haúsá wọ́n ní wọ́n fi owó tó yẹ kí wọ́n fi ra nǹkan ogun láti dojúkọ ẹgbẹ́ terrorist Boko Haram ra àwọn ilé ńláńlá l'Amẹ́ríkà wọ́n rà sí Michigan wọ́n rà sí New York wọ́n rà sí Washington Dansuki yìí náà ló ti fìgbà kan jẹ́ national security adviser láyé ààrẹ Jonathan náà fi ẹ̀sùn ìkan o báwo lowó ṣe dọ́wọ́ special adviser ní béèrè tí mò ń bi àyà àtẹ̀yìn olólùfẹ́ wa pé ṣé special adviser ni àbí ṣe bí iṣẹ́ tiẹ̀ ní kó máa gba ààrẹ nímọ̀ràn nípa ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ààbò ìlú torí special adviser tiẹ̀ national security ni kí ló wá dé tẹ́ ẹ̀ ń fowó nígbà téèyàn bá fi eku sídìí ẹja ni kí ló tẹ̀ ń fo lè sọ o iṣẹ́ wọn ló yẹ kán máa ṣe mo ti sọ ó yẹ kí wọ́n de emphasize ọ̀rọ̀ owó lójú àwọn civil servants ó yẹ kán dì lucrative ẹ̀ ó ti wà lucrative jù kán dì lucrative ẹ̀ bí òyìnbó tó ń jẹ́ bẹ́ẹ̀ bá wà ẹ bá ń gbà bẹ́ẹ̀ wọ́n ní kí lowó wá dọ́dọ̀ rẹ̀ yẹ bí àmọ̀ràn ló yẹ kó gba ìjọba wọ́n ní bí Dànsúkì náà ti ẹ̀ wá ṣe tó mú jẹ nítorí corruption Nàìjíríà ṣé kò yẹ kí orílẹ̀-èdè Amẹ́ríkà náà tètè náwó gan osodin àti rọ́bà rọ́bà rọ́bà olè nìjẹ́rẹ̀ olè wọ́n ní sípò yẹ kí amẹ́ríkà ti mú wọn ẹgbọ́ tí ọ̀gá efcc náà sọ lánàá tó ní ọ̀pọ̀lọpọ̀ kéèsì kan gbé kú òun bí kéèsì olè nǹkan nǹkan tó ní í ṣe pẹ̀lú ọmọ nàìjíríà àti amẹ́ríkà ó ní wọ́n ti kó gbogbo wọn lọ amẹ́ríkà wọ́n ní àwọn náà wọ́n pa owó débi pé owó kéèsì owó rìlíìsì wọn owó fáìnì nàìjíríà ò pa nǹkan kan mbẹ ààrẹ náà lélẹ́yìí o amẹ́ríkà náà máa kó gbogbo kíní lọ Switzerland gankan wọ́n kó jáde àwọn èèyàn á sì kí wọn káàbọ̀ ni ẹ kówó wá àbí ẹ wá invest wọ́n lè lé wọn padà kílẹ̀ ń wò tán fi kówó yín já bá a sì ṣe ń sọ̀rọ̀ iná àwọn kan ò ní gbọ́ wọ́n sì ń di owó lọ́rọ̀ kan wọ́n ní wọ́n ń bá afa kéèsì lọ́wọ́ o lọ́rọ̀ lórí ọ̀rọ̀ owó tó dà sórí ọ̀rọ̀ Boko Haram bó o lẹ ṣe wá fẹ́ kán wìn nínú ìjà Boko Haram ẹwà àwọn boko haram tá a fi yàn yín lánàá àmọ́ bóyá owó náà ń ju òkè àmọ́ láríjà gbogbo ń tán pé ṣùgbọ́n a gbọ́ wípé one one million náà fi ń tu àwọn tó bá fẹ́ jọyìn boko haram lójú báyìí pàápàá jùlọ àwọn lú lákúrúwà àbí kí náà ń pè wọ́n lákìrìbò tó <laughs> tọ́nà sẹ́ẹ̀ dálẹ̀. ẹ wo lórí ọ̀rọ̀ Dàńsùkì bọ́ba ti rówó ọwọ́ rẹ̀ gbà àmọ́ jẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà níyàwó kan ń béèrè wípé nínú comment section lánàá wípé owó tán ti ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tí ń kówó jẹ yìí ìwọ̀nba tán láwọn ń gbà ibo náà ń kó lọ kí ni wọ́n fi ṣe Ora rẹ ilé ìlà àwọn amúnikásẹ̀ ogbẹ̀ ńlẹ̀ lónìí o lórí ọ̀rọ̀ ti yàyà àwọn ní lórí ọ̀rọ̀ yàyà ilé ẹjọ́ ṣetán láti buwọ́lu ìwé àrẹ́sì wàrántì ìyẹn ni pé àkó ti tó láti fi pa fòfin mú yàyà bello ẹ wá gbọ́ àlàyé ọ̀rọ̀ bí ẹjọ́ náà ṣe lọ àti pé gbogbo àwa tá à ń bú efcc pé wọn ò lè mú yàyà wọn ò lè dá yàyà mú pé yàyà kan bí yàyà náà lẹ̀ lè dá mú kẹ́ ẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọn ní ìgbésí àti ìlànà òfin ló káwọn lọ́wọ́ kò làwọn ṣe ń tẹ̀lé mo ní ó dáa ìwọlẹ́ tẹ̀lé dé o tẹ́ ẹ fi rí i mú wọ́n ní àwọn ọmọ nàìjíríà wá ń bi wọ́n pé àwọn tẹ́ ẹ mú sáàmù ń kọ́ kí ló dé tẹ́ ẹ fi àyà kún wọn wọ́n ní àwọn ò kì í mú èèyàn pamọ́ sáàmù àwọn ju ìgbà tí òfin ju ohun tí òfin là kalẹ̀ lọ pé àgọ́ ọlọ́pàá ní káwọn transfer àwọn sí si pé n táwọn ọmọ sínú kí ló wá ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí kí ló dé tí ilé ẹjọ́ fà sẹ́yìn láti buwọ́ lu ìwé àrẹ́sì rẹ̀ kí ló dé tó jẹ́ wípé agbẹjọ́rò EFCC ló tún bá yàyà bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ má ti sign warrant arrest on the seventeen ọ̀túnla ìní fifteen on the seventeen ọ̀túnla ọjọ́ Monday ọjọ́ Sunday ló bọ́ sí kì í sọjọ́ ọ̀sẹ̀ òun náà fún yàyà dì kó farahàn nílé ẹjọ́ ṣùgbọ́n yàyà kọ̀ kò farahàn ibẹ̀ nílé ẹjọ́ ti wá ní ọdẹ àwọn ti táàkò ọ̀la nìkan ló ní sátọ̀dé mi ò mọ̀ bóyá wọ́n máa ń lọ ilé ẹjọ́ lọ́la sátọ̀dé náà ọ̀la àtọ̀túnla èní ni last day iṣẹ́ ẹ jẹ́ káwọn kúkú buwọ́lu arrest ẹ̀ tí ó bá fi di monday kẹ́ ẹ máa fòfin mú kẹ́ ẹ máa lé kiri kí efcc gbọ̀tún kí àwọn ọlọ́pàá gbòsì káwọn civil defence ń dó wájú káwọn àmọ̀tẹ́kùn náà wọ́n dúró lẹ́yìn gbogbo pé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tí àyàbá wà ẹ̀rẹ̀ máàánú kìíní síbẹ̀ lọ́rọ̀ kan wọ́n ní agbẹjọ́rò EFCC ló dìde tó sọ wípé rárá kán mọ̀ ṣe bẹ́ẹ̀ pé òun bá bẹ̀ẹ̀bẹ̀ láwọn èèyàn wá ní irú kí lélẹ̀ ọ̀mà nífowó ṣe ẹ̀yin tẹ́ ẹ gbé lọ lé ẹjọ́ tẹ́ ẹ fẹ́ kan mú lẹ́tún ń bá a bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí ló ń bá a bẹ̀ ó ní kan jọ pé àwọn fẹ́ fa ogun okun chance táwọn fún wọn fẹ́ fagún gbọ̀nàgbọ̀nà àwọn ò fẹ́ kó rí àwáwí kankan wí ẹ bá a sún sí twenty seven wọ́n ní ṣé kò ní agbẹjọ́rò ni ṣé bí agbẹjọ́rò rẹ̀ ló yẹ kó wá máa bẹ̀bẹ̀ ilé ẹ̀yin ni ẹgbẹ́jọ́ wá ẹ̀yin lẹ̀ ń kún ẹ̀yin lẹ̀ ń pa ẹ̀yin náà lẹ tún ní kán máa fa ẹjọ́ rẹ̀ gùn tó ní pílànù tẹ́yìn náà ní ni wọ́n ní rárá wọ́n ní àwọn fẹ́ tán sùúrù rẹ̀ ni ṣé bí twenty seven ni ọjọ́ mẹ́wàá àfikún ọjọ́ mẹ́wàá àbí inú òsì náà ni àbí àwa mọ̀ wò bóyá tún padà wá pé kán sún síwájú bóyá ń bá negotiate lọ́wọ́ ni bóyá ń bẹ̀yìn ni àti ìmọ̀ ṣùgbọ́n ilé ẹjọ́ ní ẹ̀tọ́ láti sọ wípé ẹ̀rì mú kò sì kì í sì ṣe EFCC nìkan náà lè ràn sí wọ́n lè ní lọ́pàá rèé mu immunity ẹ̀yẹn tí òdòdó fi ń bò yóò rẹ̀ dànù <laughs> yóò bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yọba ṣe ń lọ àmọ́ àfúrísìmọ̀ question kí lẹ́yìn lérò n táwọn ọmọ nàìjíríà ń sọ lórí ọ̀rọ̀ àwọn efcc kí ló dé tó jẹ́ pé agbẹjọ́rò wọn ló ní kán bá yàyà sún ẹjọ́ síwájú só lẹ́tọ̀ọ́ ó dá owó ẹ̀yìn ọmọràn tó mọ oyún ìbínú ká àwọn ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ti judiciary ẹ máa bá wa kọ sínú comment section gbogbo èròǹgbà yín pátápátá ẹ fi hàn bẹ́ẹ̀ òun láàmú lò lọ́la o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run sá gbé yín débẹ̀ gẹ́gẹ́ bí oyè tá a jẹ ibà gbé wọn débẹ̀ mo gbé yín dé bus stop mo wá fẹ́ já yín lẹ̀ láyọ̀ àtàlàáfíà báyìí tá a tún fi wọkọ̀ míì ní ọ̀la ọlọ́run náà ní gbé wa débẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún jẹ́ tó tún ṣètò ní fún wa tó tún bá wa ṣe ẹ àwọn àmọ́ fẹlẹ́ ìṣe lọ lónìí o kí n tó wá mọ̀ sọ gúdùbà ibà ròyìn náà ní o ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà fòdodo pọ̀ tiẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ kó tó sẹ́ǹdẹ̀ ibà pàrònú rẹ ibà panilẹ́rìn èmi náà ní ibà gbáǹkọ́ gbì ibà go straight to the point tó bá ti di ọ̀rọ̀ òtítọ́ àti ọ̀rọ̀ òdodo sàn láàrin ajẹnimu ní pẹpọrọ èmi náà ni ibà inú mi dùn inú yín dùn ibà yọ̀sẹ̀sẹ̀ àjọmọ́ gbé wa débẹ̀ ni ibà tí fún mi yàn ti kú yù ibà rìn gírígírí rìn gànìgànì tí kú mi yàn ti kú yù ẹ̀yin náà ó yá ẹ máa bá ń fi tíkù àwọn èèyàn wa ẹ máa bá ń pín ẹ máa bá ń pín kó láyé kó lálẹ̀ kó láyé já ẹ ẹ etí ọba ńlé etí ọba lóko èmi ni ibà kéde fún Yorùbá nation Ọ̀gbẹ́ni Bobby náà ni àyàrá ń kí yín o á pàdé ire láti fi pàdé lọ́la láti ọlọ́run ìdùmarè i love you eh, ló bá jálẹ̀ lọ́dọ̀ tí yín ká sùn láyọ̀ ká jí láyọ̀ a ò ní tojú oorun dójú ikú àní tipa ìlàdípa ìṣá àní tojú àlárọ̀ rùn bó bá sì jọ̀sán ni ọ̀dọ̀ yín ẹ̀ mọ́ ọba ṣẹ́ lọ eh, ọkọ̀ ọba àdáàbà ò ní sáyín lẹ́sẹ̀ tó bá sì jẹ́ pòru dẹ̀dẹ̀ ní láàárọ̀ a mọ̀ dúró switch sí channel yìí lẹ́yìn náà bá ti jí i see you tomorrow and i love you bye bye.